ẹ kú ilé onílé o hmm. Hmm. oh my sweet mom. káàbọ̀ ọkọ mi káàbọ̀ hmm. káàbọ̀. yes ma. ẹ ọkọ mi. ẹ wọ fún mi. ọkọ mi. Ah, gàrí lẹ̀ mú. ṣé kò sí. ó lè wọ́n nìyẹn wọ́n bó tó bá dẹ̀ dùrọ̀lẹ́ àsìgbà. ọjà rẹ ẹ jẹ́ kí mi náà pọ́n ilé tìlà yẹn òòrùn yẹn lágbára díẹ̀ dáa. ẹ ẹ the shop lẹ́yìn rárá o. ṣé n bẹ́ẹ̀ bomi sí. wọ́n fi lọ. yes ah, pẹ̀lẹ́ kí nìyẹn. excuse me. pẹ̀lẹ́ pẹ̀lẹ́. nígbà tẹ gbé nǹkan kan náà. Mm. pẹ̀lẹ́ Ah! Mami. Ah! Rárá o, rárá mo rò pé mo ti paná díẹ̀ ni mi mọ̀ pé náà ṣì wà ń bẹ̀. ẹ bá tẹ ẹ̀jẹ̀ ti yí sílẹ̀ díẹ̀. mi ò tó lè ti pa. ọ̀pẹ̀lẹ̀ mọ́. tó ń ṣe yẹ. ṣe wá pé àárín jẹ dáadáa báyìí. ó gbóná ni yọ̀nà tó yọ̀nà ènìyàn máa jẹun. <laughs> ẹ fọkàn balẹ̀ màmí mhm. ẹ̀rù gbogbo wàhálà ẹ̀ ń dáná ẹ̀ ń bọ́ sí kitchen gbogbo ẹ̀ máa tó lópin láìpẹ́. Mm. Mm. ṣé mo sọ fún ẹ pé ó sùn mí. owó lè tó ń sọ yìí. kì í ṣe bẹ́ẹ̀ mà ẹ ti gbàgbé ni. kí ni ìyàwó mi máa dé láti Amẹ́ríkà láìpẹ́ so ó dẹ̀ di dandan kó bẹ̀rẹ̀ sí ni máa ṣe gbogbo yẹn fún yín. ah ó tiẹ̀ dáa bẹ́ẹ̀ ayọ̀ tí mo ti ń retí ti pẹ́ nìyí orúkọ ọmọ nìjánu ọmọ lórúkọ ìyàwó ẹ̀. ìwà yàtọ̀ ṣára. káàbọ̀ ẹ kúlẹ̀ ajá mi káàbọ̀ ẹ ọkọ mi ẹ káàbọ̀ ẹ kúlẹ̀ o ẹ kúlẹ̀ àdìdì láti amẹ́ríkà ni adúpẹ́ o adúpẹ́ lọ jẹun. Ṣàlàfíà làbá yín ma. A ah, dúpẹ́ àlàáfíà làwa náà wà. Hey, eh, what a lovely family. Ah, ara mi dẹ̀ bù máa ṣọ́. <laughs> Ilé aya mi. Ìyàwó yín Eh rí yẹn. Ẹ́ eh? ó ah, ti dá bẹ́ẹ̀ inú mi dùn. Eh. màmá ẹ kó ara yá àbí màá ní ẹ ẹ dẹ́kọ̀ ọ lomi. ìjẹ̀bú ah, ah, ṣé tàlejò bá dé báyìí ẹ kú ọwọ́ lómi náà kí wọ́n ń jẹ̀bú. yèmí tún rán mi lọ sílé ẹ mẹ́bìnú ẹ mẹ́bìnú fẹ́ lọ́kọ̀ ẹ kú dára yá o. ẹ oh, tata oh. ta ayẹyẹ pẹ wí ó ṣe kúkú sọ pé ojú gbòòrò. ojú gbòòrò yé mi. ó ti tó kí ló ṣe tó ń dorí gbogbo ẹ̀ kodò báyìí o ṣàfẹ́ fagidi kò mú ìjẹ̀bú kò yọ kó nu ẹ̀yà yorùbá. bàbá ilé fẹ́ ra tiwa. ẹ̀rọ ìfẹ́ yín ò ń ṣe yorùbá. ẹ má dáhùn jèrè. ilé àyà mi. ẹrù ah, ẹ. Ah, wọ́n ló tún lọ bẹ́rù ni. Ah, lóyìnbó àti nàìjíríà dẹ́rùn fi yàtọ̀ ọ̀hún tútù ibẹ̀ ń gbóná. dáríwá tó gbé yín ó là. ṣé fọ́ lẹ́nu. fọ́ mi máa lọ gbé e fọ́ lẹ́nu wà lè fọ́ rẹ̀ lẹ́nu máa lọ hospital kí ló ló ṣe. ayé ìyá ni wọn ló dákú. Ah, ó dárí ó dákú kẹfì. ẹ̀jẹ̀ kí màá lọ lùdì. wọ́n bẹ fi ọkùn balẹ̀ ẹ kó lè tó gbogbo ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti balẹ̀ díẹ̀ díẹ̀. síbú àṣẹ mi aya mi kò sí tó kù sí jíjẹ mímu. ọ̀yà ọ̀yà ọ̀yà máa lọ. aya mi sórí gbogbo tí mo kó kalẹ̀ yẹn ah. ah, bẹ́ẹ̀ ni. ah àti tìsàlẹ̀ yẹn. lè ti pọ̀ jù. ẹ kí ló ń pọ̀ ah. jù. Ah, ah. ṣó ti bẹ́ẹ̀ yẹn ni jẹ́ kí n tún wá sọ kankan fún ẹ. mo fẹ́ kó wò right round gbogbo bíbá yìí èyíkéyìí tó bá tún mú ẹ ń bẹ kó tún mú kí n gbọ́. má ti jú o ìwọ ló ní gbogbo ẹ o. gbogbo ilé yìí. Mm. wo wo ìkànnì mò ń wò yìí lè mú yẹn tún ra wèlé torí pé ó bá ń kọ́lọ̀ ẹ̀ mọ́. alájà ẹ ṣe gan-an mà ṣe rí ó ti pẹ́ tí mo ti máa ń gbàládùra pé ìyá ọkọ bíi màmá mi gángan ni Ọlọ́run fún mi lẹ́ni pé Ọlọ́run gbàdúrà mi báyìí. ẹ bẹ́ẹ̀ ni hmm. torí bí wọ́n ṣe ń gbàládùra hmm. èmi gan alára fún ara mi mò ń gbàdúrà wípé ìyàwó tí ọlọ́run bá máa fún ọmọ mi kó ṣe gẹ́gẹ́ bí ọmọ mi sórí pé àdúrà wa méjèèjì ló ti gbà báyìí. bẹ́ẹ̀ ni mà ẹ ṣe mà èmi náà dẹ̀ sanjọ́ fún yín èmi náà ṣe ọmọ fún yín mà ẹ ṣe o ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gbọ́n. wàá fẹ́ yín báyìí wàá fi gbọ́ ọmọ kan fún ah. mi ni. ah ọ̀gá ẹ wo àfikọ́ lọ́hún má ṣe mí lábàárà mo rí jẹ pẹ̀lú gbogbo orí tẹ́ ń ṣe fún mi láì lẹ́yẹ tó ṣú mi ah ẹ wo kọ́lọ́hún tètè fún mi lálàáfíà tó péye ni ọ̀gá. àmín. Um, fọlẹ́nu. Sà. Kí náà pé nature sickness ẹ̀ gan. Ah, wọ́n ní ẹ̀jẹ̀ òtó lára mi ni sà. Wọ́n wá níwọ̀nba tó tún wá wà lára mi gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ wípé ìyẹn náà tún ti ń la mi. Nǹkan tí dókítà sọ fún ẹ nìyẹn. Bẹ́ẹ̀ni sà. Ẹ sì. Wọ́n sọ wípé omi ara ẹ ti la ẹ̀jẹ̀ ṣá. Kàrà sà. Hmm. Ah, ó sì máa là á wọ́n ní orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo tábà fífọ́ mẹ́ni agbọ́ ṣàgbọ́n mo ṣe ń sọ fún ẹ látọjọ́ ẹni ẹ tó o gbọ́ òun ló ti yọ sí ẹ lára yìí o gbogbo ọmọbìnrin àdúgbò pátápátá fífọ́ lẹ́nu ni òróbìnrin fífọ́ lẹ́nu òrọ́mọdé fífọ́ lẹ́nu òrágbà fífọ́ lẹ́nu ló yọ sí ẹ lára yìí o. ọ̀gá àwọn yẹn kọ́ ni ilé ìyàmúwá ọlọ́run ni ilé ìsà. kí ló ń jámu ọlọ́run padà ọlọ́run kì í mú nǹkan tí ò dá wà ire lọ́lọ́run máa ń mú wa àfọ́fọ́ àti ẹ̀lẹ́lẹ́ Eh, tẹ́dà bá ti wà burúkú tán wọn láàmú ọlọ́run ni àfọ́fún àti ẹ̀lẹ́lẹ́ mú dẹ̀ mọ̀ pé ó láìkí ibi tó wà dáadáa. ara ah, sà kò sí ibi tó dàbí ilé ọ̀gá ilé kókó báyìí ní tágbé sà. Eh, tágbé bá fẹ́ lọ lé tí ò fẹ́ gbé ṣáájú ọwọ́ àgbè ló wà eh, of course sórí gbogbo àwọn nurses tó ń tọ́jú ẹ̀ àwọn tó ń gun ẹ̀ lábẹ́rẹ́ tó ń fún ẹ lóògùn tó bá tún ti rí ìtótún níwájú nu wọn tó ń fọ lẹ́nu ilé ìtótún lẹ́yìn nu wọn tó ń kó tún fọ lẹ́nu wà á rí i pé ọdún kan oṣù wa ń bí báyìí. rárá sá mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ sá. jẹ́ kí n yọjú sí wọn bẹ̀rẹ̀ kí n san owó tí wọ́n ló jẹ sílẹ̀. èyí sá ẹ wọ ọgá ẹ wò sá ráìsì aláta onírú yẹn ni kẹjẹ kó bá mi gbé wá sá kẹ wá jẹ kó lu ẹ̀fọ́ rírò sí ẹ̀fọ́ yẹn kó ní èdè nú èdè yẹn kó kó dání. màá sọ fún wọn ní mortuary department ń bí báyìí wọn á bẹ gbé wa. kó lé dé ó yẹ yín ọ̀gá ó máa dáhùn ṣọ́ọ̀nì ṣe ni màá sì kì sí o. ni mo wò yìí. Bọ́lájọmí Babátúndé Ọlátìlẹ́wà. Oh! <laughs> oh, see my darling. Ah ah. Àríṣekọlá Olúwafẹ́rànmi. That's my name. Ẹ fi kòge tí gbogbo ayé fẹ́ fẹ́. <laughs> Ìwà ló mọ yẹn. Hey, eh, good to see you. Yes, same here. <laughs> Ah, ah. Kí ló wá ṣe mí báyìí? Ah, well. Dọ́kítà ẹ̀ka rẹ̀. Ẹ ò jàre. Ẹ mọ́ wo dírẹ́fà mi kan tí ó rẹ̀ díẹ̀ ni. Uh, besides um, family hospital tèmi lélẹ̀. Oh, wọ́n ṣe transfer mi náà wá síbí wa yìí. Oh. I'm one of the specialists in Liva. Oh, that's nice. Ah, Àwọn ọmọ ọgbọ́n táwọn gbé ń bí báyìí, ó wọ̀ pọ́pọ́lọ́ làwọn gbé yẹn o. Ah, ìbọn àwọn ò tí mẹ̀yìn náà. Àwa ti ń patronize Liva ó ti pẹ́ díẹ̀. Ẹ ti pèsè wàhálà, ẹ ti mọ̀ wá náà nìyẹn. Ẹ̀jẹ̀ wá ń lu ẹ̀jẹ̀ bèrè wa rárá. Hmm. Ah, ọ̀gá ẹ̀ <laughs> ah, ah. <laughs> wow, oh, change your rasha. Really good, you want to change girl, so good to see you. Good job, Meta. Yeah, we thank God. Gbogbo ẹ̀ lọ dédé. Ah, ìwọ lélẹ̀, okùn tí ẹ̀ wá rántí ibi tó ti mọ̀ mímọ́ rárá. Abẹ́ máa gbọ́ràn, ẹni tẹ́ mi ò bá yá ló kọ́kọ́ ń pèrè àwọn láàárọ̀ kan. Abẹ́ mi yẹ kí n máa sọ pé o tiẹ̀ béèrè mi rárá. Ah, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Báwo ni ibo ló ti ṣiṣẹ́ ń oh well èmi ni aláṣẹ àti olùdásílẹ̀ firm kékeré kan uh, Babs Nigeria Limited. that's nice that's good to hear. thank you. very good to hear. Mm, báwo wá ni ọkọ nǹkan ọmọ nǹkan. <sighs> Babatunde. Hmm? Babatunde. Yeah. Well, um, it is your mom mi lè lè sọ pé ọkọ náà ti wà tààrà even though there is a ring but àfi ah, gbogbo ẹ̀ sọ́wọ́ lọ́wọ́. Eh, ẹ eh, èmi ìyàwó mi ṣẹ̀dí láti states ni yeah ó wà pẹ̀lú mi lẹ́yìn ọba yìí and i'm telling you we are a lovely family pẹ̀lú màámi gbogbo àjọ wa ni. yeah yeah o ṣe adalagbara lọ. Hmm? kí anything fún mi ní syringe fún mi lẹ́nìtìn. <laughs> okay one minute. <laughs> Yeah. dára sí mi kí ló dé kí ló ṣe ah ìgbà wo lélẹ́yìí tún ṣẹlẹ̀ mo dáre. ṣe ṣẹlẹ̀ náà. ibo ah! Ah! ọlọ́run ooo ojú ilé báyọ̀ àṣàánú mi eléyìí ò ṣe dúró wáyé. Ma, má ó ṣẹlẹ̀ mà. ngbà kò gbẹ́lẹ̀ dáadáa kò wá rè mọ́bẹ̀. kí n gbẹ́lẹ̀ dáadáa ẹjọ sọ̀rọ̀ ẹ mẹbìnrin ẹjẹ kí n bèrè question kan eh. ẹjọ kí kiri nẹ. Ah, má bí mi léèrè mo yin ti bá ní o ṣe ní o ṣe lọ rè mọ́lẹ̀ ó ti tán. àwọn oníyọm kenule kéèké kan. àlọ́ ń ké ta náà sọ fún ẹ pé ó ń kenule. ń gbọ́ mẹ́ẹ̀ mẹ́ẹ̀. Ah, ah. ó ní olórí nǹkan mọ́lẹ̀. Mami, Ìjẹ̀bú lè gbé fún. Kini, Kini to to tó tó jábọ́ lára mi tẹ́ tẹ́ gbé tẹ́ gbé bó ta ń sìn? Èmi, Ìjẹ̀bú kọ́, Ìjẹ̀ṣà ni, orí mi tí mò ń bọ̀ láti ibì kan o ò lè kí mi kú ilé kó kini pé kí ni mo fẹ́ jẹ. Ìjẹ̀bú, inú kí atọ́kọ́ lọ ṣóúnjẹ fún mi. Nonsense.

bó hi my baby. mo ní kí n bá yín set table kẹ́ bá lè tètè jẹun. fìyẹn lẹ̀ náà wá. ẹni tí mo rí. hi baby. <laughs> pẹ̀lẹ́ ọkọ mi báwo everything. ṣó wà ó ké dáadáa ṣe bó ṣe wà yìí mi ìfẹ́ kó máa ronú rárá o always kó máa smile kó máa wà happy. Mami, ó máa ti délẹ̀ kejì. Ṣé orí tó ń sọ yìí, my dear, ó ṣẹlẹ̀ sí mi náà láì mọye ìgbà. Àmọ́ gbogbo bó ti ṣe rí yẹn kó win mí, àmọ́ mo gbà fọlọ́run ẹyọ kan ṣoṣo tó fún mi mo gbà kó fi ṣàdíwọ̀n fún mi ṣó ti yẹ bẹ́ẹ̀mi náà ṣe fẹ́ kíwọ náà ṣe ṣe nìyẹn dára sí mi mo fẹ́ kó máa smile mi ì fẹ́ nǹkan ìbànújẹ́ fún ẹ rárá ìgbéyàwó mi. Yes. For my lovely wife. Ah, Mami lè ti pọ̀ jù. kò pọ̀ jù. Hmm. kí ló pọ̀ jù ń bẹ̀? pé mo rí nǹkan tó dáa mo rà wá fọ́mọ mi mo rà wá fúyàwó mi kò pọ̀ jù fọ́mọ náà kò pọ̀ jù fúyàwó mi my lovely wife. ṣe <laughs> ah that's a good wife. ask. Náà, wọ́n lè ṣẹ̀ṣẹ̀ wá jẹun. Ṣé máa lọ jẹun sìn? Ẹ eh, máa jẹun sìn. Ẹ máa bọ̀. Alájà, èmi náà kò dẹ̀ sẹ́ni tó máa rí tó máa sọ pé rán ni mo rà bó ó kò jẹ́ pé price tẹ pé yẹn. ṣẹ́yìn náà mọ̀ pé bí nǹkan bá ti dáa ká sọ pé ó dáa ni kò lórúkọ méjì tó ti yé yín sìn ẹ má rojú owó ọbẹ̀ o mo fẹ́ kẹ́ jọ kẹ́ bá mi rà bẹ̀rùbẹ̀rù ni kò gbọ́dọ̀ bẹ̀rù àti fẹ́yàwó tó rẹwà àròjù owó sì ní kì í ṣe ìṣọ́ ó wà pa ó wà pa ẹ rà á. ẹ wò alájà ẹ tà fún mi bẹ́ẹ̀ yẹn àlùbáríkà bá wọn léè tó kù. àmì o àmì. Ah. ẹ ká sọ ọ. Ah, ṣé dáadáa ni ẹ ká sọ ọ. ẹ yẹ ọmọ àsọ fẹ́ yẹ kókó ń bọ̀. mo kàn ti sáré wá rí fọ́rọ̀ kan ni. Ah. ẹ wo jọ ẹ má bínú o ẹ jẹ́ ìyá sáré rí òun. ok ma ok ma máa sọ tiwa mo ń gbọ́ tiẹ̀. máàmi àwọn bùsáyọ̀ wá síbí báyìí lọ́sàn-án yìí wọ́n ní pé ńgbà táwọn rajà tán ìlọ́po mẹ́ta owó táwọn kó fún yín lẹ́tún fi ṣe change fáwọn ìyẹn ni pé mi mọ̀ ṣírò owó. Ah, ah, rárá mi gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ sí yín mà. ṣé orí ohun tó ń sọ yẹn kì í ṣe irú bí ìlú yẹ kó ti máa wá sọ o ò ṣe kúkú lọ sí gbọ̀ngàn inú jigijigi ọjà lọ́hùn-ún kó gbé kinní sẹ́nu kó bẹ̀rẹ̀ sí ní pariwo pé mi ò mọ̀ ṣírò owó ṣé orí bùsáyọ̀ tí wọ́n sọ yẹn tó ń tẹ̀ láwọn ẹgbẹ́ bàbá ẹ̀ kiri títì òun ló wá ìgbàdo ẹnu wo ló wá ya Eh, alájà mà eh, eh, ẹ wo màmá padà wá lọ́jọ́ mi mà. rárá o ah, ẹ bá mi rà á ẹ bá mi rà á. má padà wá mà. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ jọ̀ọ́. Ah. Mami, ẹ wò. Ẹ wo nǹkan tí mò ń sọ alájà. Ẹ wo bí tẹ́ kówó sí. Ẹ̀gbà náà ńkọ́. Ó jọ tí ó lè lọ dànù. Ah alájà owó calculations you ò right. mi ò mọ ṣírò àbí mi ò mọ ṣírò ni. ẹ bá ti gbé fáwọn sales girls ni, kọ́ máa bá yín check ẹ̀ mm. ẹ dẹ̀ tún lè máa gbé wálé lálálẹ́ èmi náà máa bá yín wò ẹ wò yí ìbà ìsìn ẹ kọ twenty five thousand naira fifteen thousand naira ìgbà tẹ́ máa ṣírò ẹ̀ pọ̀ ẹ kọ ten thousand naira síbẹ̀. Hmm ọ́dítọ̀ ó ti dáa bẹ́ẹ̀ ó ti dáa bẹ́ẹ̀ ṣé ẹ ló jẹ́ kó wá bíi kó máa wá pariwo lé mi lórí ẹ́ tó tó tó gbé kinní sẹ́nu tó bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí bó tiẹ̀ jẹ́ pé mo tiẹ̀ dàgbà lóòótọ́ ṣùgbọ́n mo mọ ohun tó tọ́ mo sì mọ ohun tó yẹ. now lower your voice ariwo kọ́ ni music o. okay. kẹ̀ ọlọ́run máa ṣàánú yàn nínú ilé yìí àbírù kí ni gbogbo eléyìí. Mami, kí ló sọnù tẹ́ ẹ̀ wá? Kí ló sọnù? Ó jí mi ní góòlù. Ó máa ń gbọ́n ṣẹ̀kẹ̀rẹ̀. Ah, kí ni? Èmi ò jí góòlù yìí. Ta ni? Wọ́n lọ jí mi ní góòlù, olóò jí góòlù mi. Lọ́ba mi wá wá. Ó rò pé mi rí ìgbésọ́nù tó ń káàkiri ìgboro. Bóyá ṣe lẹ misplace ẹ̀, ṣe ti tú yàrá yín dáadáa. Eh, mi ì tú dáadáa, wàá lọ bá mi tú torí pé góòlù tí mo wá ìyẹn jẹ́ bí abẹ́rẹ́ àbí inú yàrá mi wá jẹ́ bí agbami òkun tó jẹ́ pé tí góòlù bá bọ́ bẹ́ẹ̀ àlè rí. ẹ jẹ́ wọn lọ bá yín wá. wá lọ bá mi wá orí bó ṣe ṣe bẹ́ẹ̀ tí ò lè jẹ́ kọ́kọ́ tán. ó lè ó lè jagun náà ẹ gbogbo èèyàn ẹ gbà o. ó ṣì lọ olóòṣì. ó lè ó lè wọlé o. Eh, ìjẹ̀bú o gbà mí o eh, gbà mí eh, gbà mí o gbà mí góòlù ni mò ń wá nulẹ̀. góòlù ẹ mi ò rí. láì ṣe òròbó àbí kòkòrò ṣé òkètè gbé góòlù lọ. Ah, ìwọ náà wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. mi mọ̀ pé ó lé níyàwó tí mo gbé lé o. Ah, àwa wọn alájà wa wọn àwa kọfẹ ja ẹ nẹ àfẹjà ẹ ṣiṣẹ rí ọmọbìnrin yẹn ó lè ra ẹ wo ẹ mọ sọ fún Ìjẹ̀bú lẹnu wa gómìnà wa láti Ìjẹ̀bú aṣogo nítorí sọ fún àwọn rẹ̀ níwájú wọn ṣogo ọ̀tẹ̀mọ́lú kókó ní lìṣàn alọ́sí pẹ̀lú kókó ní pẹ̀lú adéọ̀sọ̀sà Ìjẹ̀bú lè wò má parí nítorí sọ fún ogun pọ̀ àwa ọmọbìnrin yẹn ó lè ra ó lè ra kí ni ká wá ṣe fún báyìí. ọ ẹ tún padà sẹ́yìn pípàrà máa pa o ẹ fọkàn ẹ balẹ̀ ká máa pa yín máa mú ọbẹ̀ ká máa bú ká máa gbẹ sọmi ẹ má sọ fún kóníyàn gbé búrẹ́dì sixteen naira ẹ kóníyàn gbé búrẹ́dì sixteen naira kóníyàn pa ẹ má sọ fún kẹrẹkẹrẹ alágbèrè fúláwà aṣọ òdo níbẹ̀ kẹrẹkẹrẹ aṣọ fún Dangote sub dẹ aṣọ òdìdí fúláwà ni kọkọ síbi kọkọ sọdọ ọhún ká máa pa o. ẹ fi dàmí ká má rí gódùn yẹn ẹ fọkàn balẹ̀ má rí gódùn yẹn àkéṣì yé fún bírè bí. àwọn eléyìí ló wà lọ́wọ́ mi. ní tí mò ń wá rè é ní mò ń wá rè é ó lè ó lè ní ẹ lè ra àwọn eléyìí fún mi. èmi kọ́ mo rà fún ẹ kì í ṣèmi ogbó ilé ògbé nínú ilé ni. ó lè ìsáàtì ó lè ní. Ah, alájà mi sọ̀rọ̀ àná. ó wí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀. n máa sọ̀rọ̀ kó má gbà. ó rí ah, bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀. orí ẹ ti da orí kun lé o àgbéṣe ojú dọba rè. Eh! ẹni bá máa kú kó lọ kú síwájú náà kì í ṣe ní ilé yìí. Eh. lẹ́ẹ̀ lọ wẹ́yìn ọ̀pá síta. ẹ kà lọ ẹ jẹ́ kí n máa yín síta. ìwọ. Ah, ẹ má lè jùmọ̀ ní ah, ẹ là tọ́jú góòlù ẹ máa làjá ẹ là tọ́jú délù ẹ ẹ tọ́jú góòlù o ẹ tọ́jú góòlù o ó ṣe mú wá o a kà máa sọ̀rọ̀ náà yẹn máa sọ fún ẹnì pé oúnjẹ ẹ ní ìwé káfọ́n máa sọ dédé òun rè ṣòkòtò rẹ wọ̀ fún orí pépé oníṣì góòlù ẹ máa kò sáyẹ ah, alájọ wa kúrò ọmọ ẹ pé ojú gold kó tó jẹ pé àwọn náà rà fún ẹ nǹkan tí wọ́n sọ nìyẹn o. Ah, irú nǹkan wo nìyẹn báwo ṣe máa ṣe bẹ́ẹ̀ kò dá náà. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà èmi ò máa kakún kankan mo fi pé bóyá wọ́n gbàgbé ni. ǹyẹ́ mm, mo nǹkan máa ń gbàgbé nǹkan lọ ti yẹn sọ pé àwọn àgbàlagbà ni gbogbo àwọn tó ọjọ́ náà bá ti ń lọ sókè bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣàárọ̀ àrùn ṣíṣe làwọn ń pè nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ bí kan máa gbàgbé nǹkan kan tún rántí létà kan ṣe ẹbọ kì í ṣe bí kan bẹ̀rẹ̀ sí máa kúrò lè mọ̀yàn káàkiri in fact there was a situation kan tí yẹn really funny gan òun la fi sọ ẹ fọ lẹ́nu ní afọmọ́tò máròde ìjọ yẹn máa mi kàn pé pé ok àwọn fẹ́ jọ jáde ó dẹ̀ fọ ká ó ṣe everything so ibi tó ti dúró dé wọn nu ká yẹn òun dẹ̀ sùn lọ síbẹ̀ alájáde wọlé wọ́n dẹ̀ jáde wọ́n múra tí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ bọ́ síta wọ́n dẹ̀ gbé káàbù wọn lọ ibi tó ń lọ hmm. i'm telling you létà tí ọmọkùnrin wa jíire wá pé ìjẹ̀bú pé ìjẹ̀bú màmá sọ pé a máa jáde ó ní láti gbà o aláyà ti dá mọ́tò dùn wọ́n ti lọ jáde ah, ṣé mo so àwọn ọmọ yẹn ní láti pè mo ní láti pè máa pè màámi ẹ gbọ́ ẹ fẹ́ jáde wọ́n ní ah, ikú gbàgbé fọlẹ́nu àrùn gbàgbé fọlẹ́nu mo ní mẹ́ẹ̀ ikú gbàgbé àrùn gbàgbé ọ̀bọ i'm telling you wọ́n kàn dá dúró síbẹ̀ so series series of events bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ tó yẹ pé ok èèyàn kàn gbàgbé but me ìmọ̀ ọjọ́ máa ṣọ. èmi náà rántí o alẹ́ ọjọ́ kan hmm, alájà pè mí wọ́n ní kí n bá wọn fix room àwọn mo lọ sí room wọn mo tẹ́ bed mo káṣọ mo clean everywhere pé okay o kí wọ́n lọ pè wọ́n kọ́ wá sùn níjó mọ̀ pé inú room wa ni mo ti bá wọn. rẹ́dẹ́ wọ́n sọ room. Ah, alẹ́ mi ti ètò wá ń jí wọn pé ah, màámi alájà

ọ̀pọ̀ nǹkan tá a máa ń fojú kékeré wò ní áfíríkà òun ló máa ń padà di ńlá mọ́ wa lọ́wọ́ o èmi bá ní pé ká gbé wọn lọ sí hospital kán lọ rí specialist òun ló máa check wọn ló máa sọ nǹkan tá a máa lò fún wọn láti lè control ẹ̀. ṣó tó bẹ́ẹ̀ ni. èmi mọ̀ pé lè le jù ti wa lọ ṣá. kí ló dé ok tó bá rò pé um, nǹkan tó yẹ ṣe ni it's fine it's fine màá gbìyànjú ẹ̀ kò ṣe ọ̀bànújẹ́ ní ẹ̀tì tó. mo sọ fún ẹ tẹ́lẹ̀ èmi ò rí ìró bọ̀. <laughs> Oh. <laughs> ẹ ṣàkíyèsí bóyá ẹ ń lálà ẹ máa gbàgbé àbí bóyá tẹ bá lálà yẹn máa tajílẹ̀ láàrin ọ̀rọ̀ ẹ̀ nílé sùn padà mọ́ àbí kẹ lálà kan kó dẹ́rù báyìí. ọyẹ tó máa ń ṣe bí ìtùnú pé tẹ bá jí pé fẹ́ tọ̀ àṣẹ mi ò ní sùn mọ́ títí ilẹ̀ máa fi mọ́. ẹ má rọrùn gbogbo ẹ ní ọlọ́run á ràn wá lọ́wọ́ láti yanjú tí ẹ̀yin náà bá ti ń lògùn yín dídì tẹ̀dẹ̀ ń sinmi dáadáa ẹ máa wà ókè ẹ pẹ̀lẹ́ mà. ẹ jọ ọjọ́ tó bá tún dín kọ́. màá nípa ìyànjú sẹ́yìn àfẹ́ kẹ́nikẹ́ni yọ yín lẹ́nu tá a bá ti ń ṣe ward round bẹ́ẹ̀ àkè fẹ́ kẹ́nikẹ́ni yọjú sí ọ̀dọ̀ àwọn patients wọ́n á yọjú ẹ pẹ̀lẹ́ mà. Mr. Látìléwá lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ kí n kú oríire ìdí ni pé ẹ tètè gbé màmá wá sí ilé ìwòsàn wa ń bíbá torí pé àìsàn tó ń ṣe màmá yìí ó ti ó ti lágbára díẹ̀ àwọn olóyìnbó a máa pè ní dementia àmọ́ àwọn Yorùbá wa ń pè ní wọ́n fẹ́ máa pè lámòdì. àmòdì. ìwádìí jẹ́ kó yé wa pé àwọn nǹkan tó lè fa irúfẹ́ àìsàn báyìí ni ẹlòmíràn àjogúnbá ẹlòmíì ẹ̀wẹ̀ ọjọ́ orí àmọ́ àwọn ẹlòmíì bíi àṣìlò bíi kórí fọ́wa fúnra wa ká wá mú lúrú ká dà á pọ̀ mọ́ ṣàpà ó tẹ̀ ní case patient kan tí wọ́n gbé wá síbi tó jẹ́ pé olórí ń fọ̀hún ó wá mú particular oògùn kan ó lò ó ní kò ṣiṣẹ́ ó tún tún lò ó tún tún lò ó lò bẹ́ẹ̀ fún ọ̀sẹ̀ bíi mẹ́ta oògùn ẹyọ kan tó dẹ̀ lò lò lò lò lò àwọn oògùn yìí wọ́n dẹ̀ máa ń kọ sí ẹ̀yìn pálí fún àwọn èèyàn pé tẹ́ bá ti lò after bíi few hours tí ẹ ò bá rí àyípadà kẹ́ lọ rí dókítà ṣùgbọ́n àwọn èèyàn kì í sábà ń gbọ́rọ̀ àwọn oògùn yìí kẹ̀rì àwọn náà níbi tó ń ṣiṣẹ́ sí nígbà tí èèyàn bá mú oògùn kan tó fẹ́ lu pálí kan tán láàárín ọ̀sẹ̀ kan àwọn oògùn báyìí máa ń sinmi sára ni tó jẹ́ pé ọjọ́ iwájú ló sábà máa ń jẹyọ á wá jẹyọ síbi tí ò dáa tó máa ń yọ síbi irú nǹkan báyìí bí ká wá ní inú wa o àwa mú oògùn pé tí bínú bá ti rún mi irú oògùn kan ni máa lò tó máa tẹ̀mí lọ́rùn kí la ṣe mọ̀ pé irú inú tó rún wá yẹn irú oògùn yẹn ló tọ́ sí inú rírun yẹn so àwọn nǹkan báyìí náà ni àyẹ̀wò jẹ́ kó yé wa pé ó máa ń fa irú àwọn nǹkan báyìí ọ̀nà mìíràn ẹ̀wẹ̀ ìrònú kọ́kọ́ èèyàn máa balẹ̀ kí èèyàn máa sáré ah báwo ni mo ṣe fẹ́ ṣe lè báwo ni mo ṣe fẹ́ ṣe tọ̀hún tá yìí pé ara ń fẹ̀sìn mi àwọn nǹkan báyìí náà ó máa ń pẹ̀lú tó máa ń sinmi sára tó máa ń dákẹ́ sára tó máa ń fa jàǹbá lọ́jọ́ iwájú. well ní kéèsì tí màmá màá rọ̀ yín pé kẹ́ bá wa fún wọn ní ìtọ́jú tó péye àwa máa ṣe ìtọ́jú wọn bíbá àmọ́ ìtọ́jú tèmi gbìyànjú àti sọ fún yín ní ìfẹ́ ẹ máa fífẹ́ wọn màmá ẹ máa tọ́jú wọn ẹ máa fara rò wọn téèyàn kan bá dúró tí wọn tó bá rẹ̀ ìwọ̀n bóyá kẹ́lòmíì gbaṣẹ́ yẹn ká fi kúkú mọ̀ pé àfẹ́fi ṣiṣẹ́ ṣe ni pápá àwọn ìyá àti bàbá tó bí wa wọ́n máa ń sọ wípé tàbá ti bímọ kí àwọn grandchildren wa dúró ti àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti rí ọjọ́ iwájú pé irúfẹ́ nǹkan báyìí máa ń jẹyọ má ṣe máa ń fẹ́ èèyàn ní sàkánì wọn láti dúró tì wọn ẹ jọ̀ọ́ màá rọ̀ yín pé kẹ́ fi ìfẹ́ hàn sí màmá dáadáa ẹ̀ẹ́dẹ̀ ti máa ṣàkíyèsí pé kí má máa gbàgbé nǹkan kí wàá máa rán wọn létí pé wọ́n ti gbàgbé nǹkan báyìí kọ́ máa bá ń jẹun pé aláwọn ò gbàgbé sẹ̀ kẹ́yìn wá fẹ́ máa bá wọn gbé lólóhùn kì pé màmá yìí ti gbàgbé báyìí lẹ ṣe báyìí báyìí lẹ fi kíní sí kọ́ wọn máa bínú. ṣe rí oní ti gbígbàgbé nǹkan yẹn ah, má mi mú yẹn ń ṣe gidi ni ah, nananana. Ah, màá rọ̀ yín pé lásìkò yìí kẹ́ ẹ jẹ́ ká rìwọ́ ẹ̀ bọ̀lẹ̀ nílò irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ yìí torí pé a ò gbọ́dọ̀ mú wọn pariwo rárá a ò tiẹ̀ gbọ́dọ̀ mú wọn bínú rárá rárá ni tó bá ti gbàgbé nǹkan tẹ́ ti ṣàkíyèsí pé wọ́n ti gbàgbé tó bá ti ń bá yín jiyàn ẹ̀yẹ̀ fi wọ́n lẹ̀ torí pé a ò fẹ́ kí kinní kó aggravate dé another level torí ọlọ́run ní jẹ́ kí àìsàn tí ọwọ́ wa ò ká kó ṣẹlẹ̀ sí wa òun ni má ṣe ròyìn pé kẹ́ ẹ ní sùúrù pẹ̀lú kẹ́ ṣe jẹ́jẹ́ pẹ̀lú kẹ́ ṣe pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ wọn ò gbọ́dọ̀ ru ju bó ti yẹ lọ torí ẹ ni màá ṣe ròyìn pé kẹ́ ẹ ṣe mọ́jútó fún un àmọ́ wọ́n máa kọ àwọn oògùn kan fún yín tí ẹ̀ ń rà ní pharmacy wa ń bíbá so a tún wúlò fún health fún un. dára mò ń bi ẹ́ látẹ̀kàn ò dá mi mo ní kí ló ṣe ẹ́. ó ní kò sí nǹkan tó ṣe mí nǹkan ṣe ẹ́ o o rẹ ni sọ fún ẹyin o ṣùgbọ́n èmi á sọ fún ẹ lẹ́yìn. mo gbọ́ ẹ. dúró ná kí ló dé tó fẹ́ para ẹ lórí ọ̀rọ̀ ìyá ọkọ yìí ọmọdé ara ẹ màṣì ni ẹ tó bá máa sọ̀rọ̀ bíi méjì mẹ́ta wà ní màá tọ́jú ìyá ọkọ mi ni o ṣé fámìlì wọn kan ò lè wá máa tọ́jú wọn ni. ẹbí a fẹ́ kí àwọn tó mọ ọ̀rọ̀ yìí pọ̀ jù báyìí lọ o mi ì fẹ́ ẹ dẹ̀jẹ́ kọ́kọ́ ẹ fúnra rẹ̀ máa tọ́jú màmá ẹ̀ she's not your mother ìyá oníyàá kan ò lè wá gbaṣẹ́ lọ́wọ́ ọmọ lọ́mọ. kí ni tiwọn yẹn. Ah, tèmi yé mi o ò ṣe déédéé mọ́ ní ọ́fíìsì wàá pẹ́ dé wàá tún tètè lọ òkè wò ó sìn láàárọ̀ yìí mánéjà béèrè mi mò give ẹ excuses ó máa bẹ́tà kó wá full time or part time nurse kan tó máa máa bẹ́ẹ̀ tọ́jú wọn èló ló fẹ́ fún tó máa jẹ́ problem and nǹkan tó ń ṣe alájà yẹn kò ń ṣe kékeré o. mi ò ní lọ anywhere kò sì sẹ́nì kankan nínú yín tó máa lọ bí kankan. Mami, eh, ẹ má sọ fún mi pé ẹ lọ síbi kankan. Ah, ah, ẹ ṣe ní lọ́ọ̀bì kan náà, ẹ ṣe ní kẹ́ ẹ bọ́ sínú ọkàn, kẹ́ ẹ jẹ́ ká lọ ń lọ. Ẹ mi ò fẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yín náà. Túndé bọ́ mo ní kó má máa bá wọn sọ̀rọ̀ báyẹn náà mo ní kó máa ní sùúrù pẹ̀lú wọn. ìwọ kò má máa bá mi sọ̀rọ̀ bẹ́yẹn you don't talk to me like that ha kilo kilo kí ló ṣe náà ah, màámi ni mo bá sọ̀rọ̀ náà okay you don't you don't tell me how to talk. bọ́ kí n ṣe ti jà. ṣé wọ́n ń ba bẹ̀bẹ̀ ni filẹ̀ lọ pe àwọn onígẹdú tí wọ́n ń lo sọ́ọ̀ tí wọ́n fi ń gègé lóko lọ pé wọ́n wá kí wọ́n wá gé ọwọ́ mi kúrò lára ọkọ̀ yìí mi ò lọ́bi kankan èmi ò ní fi sọ kankan gé ọwọ́ yẹn ọlọ́mọ àlè kiri ru ẹ mm-hmm. ẹ máa wọlé sínú ọkọ ni màá dẹ̀ gbé yín lọ síbi ní máa ti tọ́jú yín dókítà la fẹ́ lọ rí. ẹ dókítà dókítà kí ni mo sọ fún ẹ pé ó ṣe mí èmi dókítà ṣé mo sọ fún ẹ pé nǹkan ṣe mí ni àbí mo sọ fún ẹ para mi ò dá ẹ gbà mí mami ara yín ò yá ara yín ò yá ẹja lọ sọ́dọ̀ dọ́kítọ̀. mami mi ò lọ́bi kọ́kọ́. fimi sílẹ̀ gbára tún. mi ò lọ́bi kọ́kọ́. mami ò lọ́bi kọ́kọ́. mi ò lọ́bi kọ́kọ́. mi ò lọ́bi kọ́kọ́. mi ò lọ́bi kọ́kọ́. Túndé ọ̀rọ̀ dókítà tó sọ yẹn ló fi bá gbogbo ẹ̀jẹ̀ ń sìn. ok ọ̀rọ̀ nọ́ọ̀sì mi bá sọ àbí ọba ti máa sọ bẹ́ẹ̀ ó mọ̀ pé wọn láì máa lọ sí hospital. Ah, kí ló dúró ṣé ilé ẹlẹ́bùsí la fẹ́ gbé wọn lọ ṣé bọ́ hospital la lọ èwo làbúrò máa parọ́ yẹn ah, ìwọ ọgbọ́n bó ṣe ń sọ̀rọ̀ ìwọ ọgbọ́n ní láti rí dókítà. Ah, ìyẹn tó kúrú o wàá máa fi amẹ́ríkà ó ṣe ó ṣe amẹ́ríkà ó máa ṣe fẹ́ẹ́ gbòògbédè wàá fi máa kóyàn lótè wàá máa kí ọ̀rọ̀ bọ́yọ̀ mi ní stop yẹ́lẹ̀. máa mi ókè ẹ má bínú ẹ má bínú torí ọlọ́run ẹ wo a kàn ní ká drive round lásán ni kó má dẹ̀bi nípa àwọn ní látàárọ̀ ká kàn fi jáde ní àlọ́bì kankan ẹ má bínú ẹ má bínú torí ọlọ ẹ jẹ́ ká máa lọ ẹ má bínú. n ti gbọ́ ọmọ mi a ní pé n ti gbọ́ ohun tó sọ n ti gbọ́ ó fi inú ṣoyún ó fẹ̀yìn gbọmọ pọ̀ pẹ̀lú ọkọ mi. ká máa lọ ó ti yá ó ti yá ká lọ ó yá. ṣé ẹ̀ ní dá wa lóhùn alákọ̀ọ́ra bàbá wọlé mi ò ní lọ o. Wọ́n ti ń jáde ta. I'm not sure I'm daddy, maybe. attend sí patient kan ni ẹ eh, yẹ outside the hospital. yẹ. wo wo. ṣé kó wo ló ń lò náà ẹ eh? àwọn ẹgbẹ́ wọn ń lo hype wọ́n ń lo bb wọ́n ń lo free train. mi ní pé dídúró dè mí. dákẹ́ fún dúró dè mí. èyí kò mú ìnáwó ẹ̀ fún mi kí kò tẹ̀lé mi lọ́wọ́. iye. say what. what. ọlọ́jà ṣé ìwọ òkè. Okay? ṣé wọn ó kèṣà kí ló ń ṣe é apart from professionalism ṣé òun nínú wọn yá ni. You're not even supposed to push anybody. That's abuse. And I have to report this. I'm sorry. It was uh-uh. a mistake. That's nonsense. That's bullshit. I'm so pissed right now. It was a mistake. I'm so pissed now. I don't know what you want. Shots, you're not uh. wrong. What's wrong with you? Oh, no, I'm not gonna take this. No. First of all, you have to get out of here. Get out. Pack your stuff and get out. Pack your stuff and get out. Please, ma. And don't come back to the. Má padà sínú ilé yìí ma. Me ì fẹ́ rí by, ma. Ah, you rubbish one here. he? wo nìyẹn? Ó Hey, I will not speak. nọ́ọ̀sì pírí. Alájà. Kí ni ewu? Nọ́ọ̀sì kí ni ewu? Mm alájà ń hmm? kẹjẹ ohun tó kẹwàá lóògùn yín náà. kò sí bí ìwọ ti ṣe lè ṣe tó tó máa gbàgbé oògùn yìí hmm? bẹ́ẹ̀ oògùn yìí ni eh, olómi yẹn máa lọ dáadáa lọ́nà fún mi ṣùgbọ́n èyí kejì ah, kò lọ ó ti tóbi nígbà bá tún wá mú tán kílẹ̀ ti rí sí kòrò lọ́nà fún. kí máa wọ mo sì bá dókítà sọ̀rọ̀ láàárọ̀ yìí ó ní iṣẹ́ rí àwọn alára tó wà nínú àwọn oògùn yìí yẹn ó ní pé a lè kàn sí méjì méjì tábà tún fẹ́ kàn a lè lọ. ó dà bẹ́ẹ̀ náà bá a bá ga ta lódò ká a lọ ta lórí ọ̀dọ̀ ìwà ta ò ní padà a bá tiẹ̀ gbọ́ pé oge yẹn méjì mo gbèmí ó lọ kíkorò ẹnu ń kọ́ alájà yẹn náà ní solution bẹ́ẹ̀ ni mà tó ń sọ ni pé tá a bá ti mú gbogbo oògùn yẹn tá a bá ti lò pọ̀ tó bá kóró gan tá a bá ti fẹ́ lò ẹ wá fi oyin lò ṣe mọ̀ pé kò sí nǹkan kan tí oyin lè kàn tí ò ní fadùn sí ó kàn máa dùn lẹ́nu èèyàn onímọ̀ kóró oògùn yẹn mọ́. ẹ jẹ́ kí wọ́n lè gbé yín wá 嗯。 but alájà. àmúrò gbòdó gbòdó gbòdó gbòdó pàmúrò gbòdó gbòdó gbòdó pàmúrò àbátì. ẹ mami ẹ jọ ma ṣé mo pé oúnjẹ atalẹ̀ ń jẹ ẹ lè máa jẹun kẹ́ máa kọrin ìkejì awo nìyẹn ṣíbí yẹn ó lè fọ́. gbà lẹ́nu mi wàá gbé wájú mi yá mo sọ fún mi hmm, bá a ṣe tán láti jẹun máa jẹun ló bá wù mí ni máa jẹ ah, ah, ah, máa ẹ. àmọ́ ẹ má awo yẹn lè fọ́ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ẹ ẹ jọ. Ah, meu. punch in my video. Hey, o ní tẹ́límánà ni kí ló ń ṣe náà mò ń gbọ́ ohun tí wọ́n ń sọ wá ń change channel without telling me. ẹ mo fẹ́ wo football match kan ni. ṣé kìí ṣe pé nǹkan sá sí ẹ lọ́pọlọ? no sọ fún mi ó rí i pé mo o òun gbé kú òun bẹ́ẹ̀. lóhùn alájà wa ẹ ti sùn lọ. ta èmi sùn lọ èmi kí ni túmọ̀ sùn lọ ṣó mọ̀ pé ẹni tó bá ti kú ẹni tó ti kú ẹni tó ṣé ṣé ọ̀sán pé mo ti kú bí mo ṣe wà yìí. oh no. no kì í ṣe nǹkan kan màmí. ọ̀rọ̀ kúrò mi. màmí kì í mi ò. ọ̀rọ̀ kúrò mi mami kíni tẹ gbà mí ẹdùn mi orí ìṣànlẹ ti gbà mí ẹ wo. yé ah mami àwọn mm. ẹ ah, stop ẹ mami na. tẹ́bà stop ẹ mami o dùn mí sẹ́. mo ní mo ń gbà sí ẹ ah, ah, mo ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ó máa dì mí lọ́wọ́ mú tó tó máa bá wọn jà ní mi lọ́wọ́ mú. tó wọ́n kì í ṣá o tẹ gbẹnu wọ bí ẹnu jẹ bó tẹ gbẹnu sọ bẹ́ẹ̀ pé o ṣọfẹ náà ṣe máa ní máa nà mami ni wà á tẹ fojú sílẹ̀ wà á wà á wo nǹkan tó ń ṣẹlẹ̀ náà ṣó pé wọn àwọn náà gbà kí ni mọ mi lórí tí mo dẹ try láti stop ẹ. wo tó bá jẹ́ yẹn ni ẹ̀yin méjèèjì kò sí ní tẹ́lẹ̀ fi mí ṣe ẹ bá pogún kẹ́ ẹ pọ́gbọ̀n nínú ilé yìí kò sí ní tẹ́lẹ̀ fi mí ṣe máa jẹ́rìí yín ni gbogbo yín. má mi tí yín náà mo ń ṣe. bí ẹnu ẹ sọ̀hún títa ló ń ṣe pákálẹ̀ sẹ́gbẹ́ kan your swine. wọ́n fún mi níyàwó ọ̀fẹ́ o tó yẹ kí ni ń fẹ́ ṣéyàwó ló kù láti fẹ́ mò ń sun káká mò ń jọ fẹ́ ah, ọjọ́ ọjọ́ kọ́kí ń má kọ́kọ́ rẹ sọ́fà débi tó yẹ kí n wà rèé o nínú òtútù mo mọ sọ wọlé jẹlẹ amẹríkà. ẹwà àṣírí ayé gbogbo àṣírí ayé ń bẹ nínú kúránì ń bẹ nínú bíbélì o. jẹlẹ sísun ló ti bẹ̀rẹ̀. wọgọ mọ. jẹlẹ sísun yà capital letter a. èèyàn lè mọ pé ẹni tó slow bíi tiẹ̀ yìí lè get pé. Ah, ìjẹ ìjẹ ẹ wọn ti kó rẹ ìgbìn o slow o kẹmìrì omiri omiri ká. ṣo fẹ́ gbọ́ àṣírí ayé mo fẹ́ tú fún ẹ báyìí. ẹ àṣírí tèmi bá fẹ́ tú o fẹ́ gbọ́ màá kọ́kọ́ jù bíi fàṣàbí ti fa ni. ẹ jẹbi kẹ gọgùdàn. o gbọ́ tí mo ní jẹ́rí gbogbo àṣírí ayé. ìjọba fún ọ̀pá àṣírí ayé ni mo gbé bọ̀. ogbó àtọ ogbó àtọ. wo òye tí mo ní jù ilé ayé yìí tí nǹkan bá fẹ́ ṣèyàn máa ń tètè mọ̀. sórí ah! bó ṣe wà yìí tó bá kú ọ̀tún là kó lu mágùn èmi á ti mọ̀. ẹ eh, ẹ eh, alárẹ̀ fún mẹ́jọ àkọ́kọ́ àwọn rẹ̀ ní hiv nílé wọn ì baálẹ̀ eh. baálẹ̀ tí máa ní baálẹ̀ mo yẹn ni pé mo fa ṣóòkì ẹ. ok <laughs> mo sọ wẹ́n tẹ́ klọ́ọ̀ṣì. ṣé orí ibi tí mo ti kọ́kọ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ eh. wèrè náà wò mí. Ah! wo tíyàn bá ní parọ́ wèrè tó wà láyé gangan hmm. ninety nine pé ká bẹ̀rẹ̀ sí kà pé wèrè aláṣọ wèrè tó ń gbélé wèrè tí ó gbélé wèrè tó ń jẹun wèrè tí kì í jẹun wèrè tó ń rìn wèrè tó ń rẹ̀. zero fi dé ninety nine. àti wèrè tó ń kọra àti gbogbo wèrè wèrè olólógbò wèrè aládìyẹ gbogbo ah! wèrè ayé ninety nine ló jẹ. ẹ ẹ ara náà fún mi jọ rẹ mú application letter akẹ́ sọ fún ẹ má ṣe driver mú ẹ látòkè délẹ̀ sọ fún àárẹ̀ ọkàn ní kéṣe wèrè àìdán ẹjọ́ wèrè gan. bàbá ẹjọ́ wèrè. àbá fún mi. bẹ́ẹ̀ni. àyìnlẹ kẹ máa sọ mí láì àmì lè sọ ọsẹ gbà o. jọ ṣé ṣé mo jọ wèrè lójú ẹ mo wá táṣìírí fún ẹ o tún ní mo jọ wèrè. ìyá ọ̀gá ti yà wèrè. alájà wọn tún lẹ sọkàn sọkàn. tipẹ́tipẹ́ ìyẹn ni mo ní kí wá sọ fún ẹ kó má fara lẹ o. ọ̀rọ̀ ẹ ti yé mi kó ní ọmọ aṣekiri kó ojú orí la lákàn fún sọrí o. sori inú ilé yìí inú ilé yìí lásìkò tá a wà yìí o fẹ́ gbọ́ tó bá rìn síwájú kó hmm. wájú kó wẹ̀gbẹ́ kó wòsì kó wẹ̀yìn kó wo gbogbo áńgù pátápátá àìjẹ́ bẹ́ẹ̀ tí ìyá ọ̀gá bá kí ẹ̀ látòkè tó bá fa ìyá délẹ̀ kádàrá ẹ̀ nìyẹn mo já ẹ tán ni o. ẹ̀yin náà bẹ́ẹ̀ mọ ju tó ń pọ̀ jù ẹ má tó wọn ju mọ mi mẹjọ ẹ má sọ ọ̀rọ̀ ọ̀gá ẹjọ nígbà rẹ bá má jáde kẹ́hìn sáà ti mọ tọ ẹ má gé ọ̀gá jẹ o ẹ má gé ọ̀gá jẹ o torí ojú mi wo eyín rẹ̀ ti jẹ obìnrin wa o. Ah, alájà eh, alájà ọmọ àlè mo sọ gidi ọ̀rọ̀ fún o tó fẹ́ fi bìtú mi.

aṣọ tẹ máa wọ̀ ní ìjẹta àtàná nílé yẹn. Hmm. Ah! òun ni mi ì wẹ̀ láti jẹta. ti pẹ́ jù o. Ah. ó pẹ́ jù pé mi ì wẹ̀ láti jẹta. àbí mi ò rún àbí mo ń rún sí ẹ. ara mà. ẹ̀yin tẹ̀ ń wẹ̀ lójoojúmọ́ gan-an àlára kí ni ara tèmi gan dán ju ẹ̀yin tẹ̀ ń wẹ̀ lójoojúmọ́ lọ. orí pé o gọ̀ o ò bá gbé mi nìyẹn kó gbé mi lọ sí balùwẹ̀ kó lọ wẹ̀ fún mi àbí kó gbé mi lọ sódò tó ń ṣàn àbí kó bẹ́ẹ̀ tó fẹ́ wẹ̀ kó gbà fún mi ìyẹn gbọ́dọ̀ bá ṣe. ó dà ẹ má bínú mà ṣé ẹ pé mi tẹ bá jẹun tó ti wọ́n. rájà. bẹ́ ṣe wá fine by. ẹ wá ah. dàbí ọmọge. Ah, ah, mi mọ̀ pé bí ó ti rí rí ojú mi máa dáa ó ṣe ọkọ ó dáa. Oh, Ìyá mi, hmm? ibi tí mo ti sọ ọ́ bọ́nà lù ẹ́ ni. Ẹ má wọ̀ rí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ má bínú. ẹ má wẹrẹ mọ ẹ jókòó ẹ má wẹrẹ ẹ ṣe mọ. àwọn aṣọ yìí náà ti dọ̀tí. bẹ́ẹ̀ni. bàbá yín fún un. ọmọ ah. akẹ́wọ̀ náà ó ah. eh, ṣe pẹ̀lẹ́ máa ṣe. hello ọ̀gá yes sir mo ti rí àwọn files méjèèjì yẹn bẹ́ẹ̀ ni àwọn tellers tán fi sanwó náà wà ń bẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ni sir mo dẹ̀ ti fẹ́ parí iṣẹ́ yẹn sir okay sir. ah Bùsáyọ̀ ṣọ́gà ti dé. wọn ò tí ì dé. ah ọlọ́run ṣeun. wá ọlọ́run ò ṣeun o ọ̀gá ti dé o wọ́n dẹ̀ ti béèrè kí ló sọ lẹ́tà tó ní kí n fún yín lẹ́tà ò lélẹ̀ ah. wọ́n ní o máa ń sá iṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so àwọn management dẹ̀ ní ká fún ẹ níwèé pé kó gbélé ẹ̀. ọ̀gá deserve ẹ̀ mọ̀mọ́ wo Maria, rí ẹ lẹ́tà. àjẹpọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀yìn ni. pẹ̀lẹ́ ma. báwo ni. ẹ kú jókòó. òde tí mo sọ pé à ń lọ tó wàá ṣetán láti máa lọ. ó já tó ń yẹra wò yẹra wò ó ti dá bẹ́ẹ̀ ẹ ayò ikú pèsè. ok ma. rárá. alájà fẹ́ drop comment. Hmm. kí ló máa ń ṣe ẹ gan-an tó jẹ́ pé ní gbogbo ìgbà aṣọ mi ló máa ń fẹ́ láti máa wọ̀ ah! aṣọ mi ló wà lọ́rùn ẹ yìí ìyá lọ bọ̀ sílẹ̀ ní kíákíá. alájà ṣe rí òde tá à ń lọ yẹn wọ́n mú aṣọ tó jẹ́ àǹkó títèmi òun ni mo rántí mo wọ̀ ẹ́ ti dára sí mi òun lòun náà wọ̀ ẹ́ so kò ń ṣe aṣọ mm-hmm, yẹn. mo ti mọ̀ pé yẹn ló máa wà no problem kò sẹ́ni tó máa jáde kúrò nílé. alájà. kò sí anybody tó máa jáde kúrò nínú ilé lónìí yes. ok ọ̀dàlẹ̀ ṣùgbọ́n nǹkan tó máa ṣe please jẹ́ ká fún peace láyé láti rìn ìfẹ́ wà láàárín ilé wàá wọlé ń sìn kó lọ change aṣọ. so èmi ló ní wàhálà nìyẹn o ajá ló máa jojú ìyá tó bí ẹ lọ́mọ. ṣó mo yẹ ìgbà tí mo ti change aṣọ nínú ilé nítorí àlàjá. dani yẹn kọ́ ló má tà ń kàn tẹ lọ change aṣọ yìí kákan tẹ fi jáde ń sìn ṣó mo pé nǹkan tó máa sọ pé kí mi má ṣe ìkànnì ọgán fẹ́ máa ṣe please. ṣé mo kí mo sọ pé mi ò lọ patí tẹ́lẹ̀. it's okay now dára. ẹ jẹ́ n kúkú bọ fún wọn bí. má bọ nǹkan kan. lóòrò lọ́ọ́ Oh, that's scary. ló yẹ. a ah, ibi ló ti máa mọ̀ re eh? kó ní ọ̀gbẹ́ gàrí ìjẹ̀bù sẹ́nu o gbọ́dọ̀ mú tó sọ fún gàrí ìjẹ̀bù ṣé kiri o gàrà ju gàrí ẹgbàá lọ ah, ah. kó ní òmùgà rí ìjẹ̀bù yóò máa gbà ẹ́ ara ẹni tí yóò máa jẹun lọ. ṣé ìjẹ̀bù ní gàrí ni. ẹ eh! yẹn kó má sọ pé délìsàn àná gàrí ń bẹ o ànádọ yẹ bọ́sẹ̀. ṣé orí abúlé kó ẹgbà eh. ibẹ̀ náà ti máa ń ṣe gàrí. ìyọ yẹn kó má sọ èyí gírin ẹ̀ um, kó jọ àwa rẹ̀ àmọ́ transfer ìjẹ̀bù ìjẹ̀bù ìjẹ̀bù gàrí o mọ ìtọ́jú a mọ̀ jọ n máa fẹ́ advice ẹ lórí ọ̀rọ̀ kan ẹ jọ láti ènì lọ ẹ jọ torí Ọlọ́run kí ẹ má rìn ẹ mọ̀ bẹ ṣe má rìn o kò sí ọ̀tún rẹ má lọ ẹ mọ̀ bẹ ṣe má rìn o látòní lọ ẹ má kó aṣọ méjì méjì kiri o. kí ló dé. ah alájà kálájà àgbà aṣọ náà ń wẹ kó má sọ fọtọ dọ̀ ń o. wọ́n ní tí wọ́n ní. ẹ kò sí ṣòkòtò àti bùbà kò sí bùbà àti ṣòkòtò ẹ o ah. ti dojú ẹ o. <laughs> wọ́n ti bá débẹ̀ yẹn. ah kẹ́hìn wéra. wọ́n ti bá débẹ̀. wọ́n ti bá débẹ̀ o. ẹ kọ́ kúkú bẹ̀rẹ̀ sí í ṣalẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n hmm. kọ́ bẹ̀rẹ̀ sí í ṣalẹ̀ kọ́ bá rí igbá kọ́ mu tí wọ́n bá rí agolo kọ́ mu tí wọ́n bá rí pépà kọ́ mu ó jẹ́ pé èròjà ọmọ ìjọba ó ń pé bọ̀ nìyẹn. àyàn ah, ti yẹn eh, méjèrè wọn rí nítorí ọbọ mi jèrè lẹ́yìn ọkọ̀. ṣùgbọ́n bọ́dẹ̀ ṣe wáyé eh. wọ́n sì ṣe fọ́lẹ́ ni fọ ah, ah, ah, ẹnu gbé kíndùn kó máa fọ ẹnu. irú alájà irú alájà irú alájà àwọn olódùn fọ lẹ́nu àmọ́ wọ́n ṣe irun oṣù mọ́ o. kí ni tèmi pẹ̀lú kò sí tí màá fi yẹn ṣe tèmi ni pé kí n tún sí. kò ní ọjà pure water kò jùlẹ̀ kò fẹ́fẹ́ rẹ̀ á di ooro abajọ pé gàkó lẹ̀mú táwọn sọ̀kọ ní sí àgbàlagbà arúgbó ṣe ń fọ́ ni ẹni pé fi gàkó lẹ̀mú. a kúrú kí n táàṣì. Eh! kúkúté ẹni <laughs> pé. <laughs> wo bí kàlàjà ṣọ́ra. ọrụ oru àké lára wọn mo ṣáà mo sọ fún ọ òní ọ máa ọgá o ẹ jẹun ẹ jẹun ẹ. níbẹ̀ jẹun parí ẹ jẹ́tọ́. àkóńgó méjì Mami, ẹ jọ̀ọ́ ẹ <laughs> Hello? Níbo ló wà látàárọ̀? Ó dé máa bọ̀. kí ló kí ló wá ṣe kí ló ṣẹlẹ̀. èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n tilẹ̀kùn tí wọ́n ò ṣí kò sẹ́ni kọ̀ọ̀kan tó lè wọlé. Dárasími kí ló ṣe fún wọn. Ah, ah. kí ló mí pé kí ni mo ṣe fún wọn ó dẹ̀dẹ̀ ń sìn òun béèrè pé kí ni mo ṣe fún wọn. ṣé wọn tẹ gbọ́dọ̀ bí eléyìí nǹkan kan mọ ni ẹ ṣé bí n ṣe fi wọn sí kó tó lọ ṣé ó tilẹ̀kùn mẹ́rin kí n tó lọ ni owó mi mo ṣe bí eléyìí pé kí ló ṣe fún wọn wọn náà ló ṣe gbogbo fún wọn Dárasími. mi ṣe gbogbo fún ọ ṣé mi mo tilẹ̀kùn mọ́ wọn ni. Ah, so ìwọ àti wọn kọ́ lọ jẹ nulẹ̀ àbí ṣé kó tó dúpọ́ dé láti amẹ́ríkà ṣé gbogbo lè ṣẹlẹ̀ ni ó dẹ̀ dé tó sì mo dẹ̀ bí eléyìí wà á dẹ̀ wà á wà á máa kan ṣiṣẹ́ ní any simple thing tí ẹ bá ti sọ. táwọn tí ẹ kò pe kápẹ́ńtà ló fi ń bá mi jà báyìí. kápẹ́ńtà ló máa ló máa ló máa já ilé mọ́ wọn lórí àbí ṣé nígbà tá a lọ sọ́sìpìtì ṣé dókítà sọ pé wọ́n máa ṣe gbogbo nǹkan báyìí. ṣé gbogbo ẹni dókítà máa sọ fún wa ni a ní kò jálẹ̀kùn ojú sí ìgbà òun bá mi jà. Ah, eh, eh, wọn ò ní jálẹ̀kùn wọn á ṣílẹ̀kùn fún mi. Eh, máàmi mo ti dẹ́jẹ̀rẹ̀ ọmọ yín ti dé mà Babátúndé ẹ bá mi ṣílẹ̀kùn. ṣe gbọ́ mo ti bá wí mà tàbá ẹ bá ṣàbà mi ṣílẹ̀kùn tiẹ̀ wọlé náà. máa jọlé o. petro màmí ẹ wò ẹ wò mà anájà ẹ ní sori burúkú mà ẹ má sùn ilé náà ẹ má sùn ayé mọ́nu ilé yẹn o ṣe rí gbogbo certificate mi pátápátá everything ló wà nínú wardrobe mi bẹ́ẹ̀ yẹn o ṣùgbọ́n ẹ̀kọ́ ló important sí mi life ti gangan ló important ẹ má ẹ má dáná sunra yín o mami. petrol da. ah petrol. petrol da. petrol. ọmọdé eh. pé kápẹ́ńtà ò lè wo bíbá etí. Eh. Ah. Eh. certificate. ṣùgbọ́n ó gbọ́n sí tèmọ̀dé sọ pé kò ní ìtumọ̀ sí mi ẹ̀mí wọn ló ní ìtumọ̀ sí mi. jálẹ̀kùn. kí ló tó máa mú mi lóhùn báyìí náà. jálẹ̀kùn mami ẹ wò máa ẹ má dáná sunra yín máa. ṣé petrol sọ́dọ̀ wọn. mo gbé síbẹ̀. mami. Màámi ṣe bẹ́ẹ̀ ló máa ń kì ní ọmọ àdélébàrè arìnà kore akore tán àtúnkore bánidélé ẹ̀yin náà ń kì ní níre níre là á sọ̀rọ̀ àtàrẹ ẹ̀yin lọ́mọ pírí lológójì ẹnìkan kì í bọ́kùn ẹ̀yẹ lórí ìtẹ́. Mami, ẹ dákun dábọ̀, ẹ fi èdè nú, ẹ fi èdè gbogbo ara. dìde sára làjà. ẹ pẹ̀lẹ́ mọ́. ṣé lè bá mi ka òǹkà yorùbá ní àkàsẹ́yìn láti ten sí iwájú. ọmọléèwé nìyẹn. bẹ́ẹ̀. Then. nine. Not for any pressure And relax kò sí problem What's it up? Me ìwà mọ̀ bóyá ẹ rántí inú ọdún tàwa yìí. ọdún ìgbà wo ni wọ́n bí Awólọ́wọ̀. Eh, a ti ó dàbí nineteen oh kìíní kan mi lè rí rántí. a bá mú ìgbà yẹn sí ìgbà tá a wà nísìn a ti tó. To... 200 years. mami ẹ wọ́n bí Awólọ́wọ̀ sin kò ètò two years ẹ tó wọn bá tiẹ̀ bí lójú wa ó ṣàkóso ṣojú wa. mr alatilewa aláwọ̀mí alájà ẹ máa fúnra ẹ ní wàhálà kankan ẹ máa wà rẹ ẹ máa ní láti faramọ́ mi díẹ̀ mi bàbá ẹ nílé lọ lélẹ̀. Ah, mm-hmm. kò sí tó ṣe mí ara mi yá. mi ò ní pé nǹkan kan ṣe yín mo kàn fẹ́ kí ẹ faramọ́ mi díẹ̀ bí kí àtúbọ̀ wòye díẹ̀ sí ni mo fẹ́ lọlé. alájà ọ̀hún ilé ibi báyìí náà ilé torí mi máa ṣètọ́jú tó péye fún yín. Ah, Bátúndé. alájà. ó gbọ́ ohun tí wọ́n sọ. dára. màá dúró tì gbogbo ọ̀la máa dúró tì sọ bẹ́ẹ̀ o. dáre dáre báwo jẹ́ níbi tó lọ ṣe stress yẹn ò pọ̀ jù. kí ló ń ṣe. nǹkan tí o máa ń ṣe náà ni mo ní kí n kúkú bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ pọ̀. wọ́n máa ti so kò dẹ̀ ní nira mọ́ a máa mix ẹ pẹ̀lú oyin bó ṣe máa ń ṣe yẹn wọ́n á máa lò. kí ni mo fi ṣí bíbù mi ìmọ̀kò tó lọ pọ̀ tóògùn kó bá ti pọ̀ jù kan lọ ń kọ́ gbogbo ti waste. òpè kí o ṣe máa sọ pé mo ti waste ẹ kí ló dé máa lọ tán náà. o kò fún mi wàhálà ṣe lásán ni kí ló dé tó yìí sọ fún mi gan-an ó mú gbogbo oògùn ó lọ gbogbo ẹ̀ pọ̀ ok ní sùúrù báwo ni mo ṣe fẹ́ mọ nǹkan tó lọ pọ̀ mọ́ nǹkan tó lọ pọ̀ mọ́ nǹkan tó fi tó bù sínú bẹ́ẹ̀ yẹn. jọ dára sí mi ṣé tí wọn bá lóògùn yẹn tó bá dénú wọn ṣóògùn yẹn ò ní lọ ra pọ̀ ṣé bí wọn náà ló máa ń ṣe báyìí something náà mò ń ṣe wà ní mi ò help ẹ mo tún help ẹ sìn o tún complain. help kọ́ leléyìí náà mo máa ń láti pé dókítà ń sìn kọ́kọ́ oògùn mi fún wa. no ṣe máa wí sí gbogbo ilé ṣé ọmọ iye owó tí mo fura ẹ lẹ́yìn. àmọ́ dànù ni wọn ò gbúdọ̀ lògùn yìí. dára sí mi wọn lè dànù ṣé jẹ́ kó lò ó. wọn ò ní lo eléyìí o nínú ilé yìí. jọ bá mi wá ìyẹn ẹ di ẹjọ. kí ló tún fẹ́ fi yẹn ṣe. màá fi máa gbàjọ gbogbo ilé tó waste kò ní waste kí n lọ. ó ti ó ti waste. ó ti waste wá waste ẹ̀. ìgbà ah, wo mo ti jáde kúrò nílé. àwọn kọ́nà máa lo oògùn yìí o. mo ti gbọ́ wọ́n ló máa lò. Ah! kí ẹ ṣe ń tí máa ṣe ṣeré. mi náà. ọ̀gùnjẹ́rẹ́ ìwà lájàwé ló ń dànù yọ agbèsè ọkùnkùn wájú mi. kí ló ṣo wa ok ẹ eh? oògùn olóṣè fọlájà tó ń pèlè oògùn alájà mo béèrè rè my friend jọ láti ọjọ́ tó ti bẹ̀rẹ̀ sí nílò oògùn ìyàtọ̀ olóṣè báwọn nínú ilé gbogbo tó tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ṣé ìgbà tó ti bẹ̀rẹ̀ sí nílò oògùn ẹ̀rọ tẹ́lẹ̀ mi oògùn alájà oògùn alájà kọ oògùn alájì ni. Ah, mo iye òní pé kó wá da oògùn ẹnu kí ni wọ́n máa lò lọ́la. oògùn ni ẹ́ mo lọ́ọ̀gùn ni tani ògùn ṣẹ́gun náà lò káàkiri ṣọ́ra ṣọ́ra ògùn náà lò wọ́n lò kọ́kọ́ mọ́. ẹ mo ògùn ni mò ń dànù iṣẹ́ kí ló ṣe fún gbà gbà tó ń bẹ̀ sí lò kí ló bí tó bẹ̀ sí lògùn báyìí mo wọ́n bá ṣe ṣe náà wọ́n bẹ̀ sí lògùn tán wọ́n kó tó ti mọ̀ lọ́wọ́ wọ́n sọ fún sí kókó ògùn màá ni mò ń dànù my friend wọ́n lo anything mọ́ nínú ilé ọgbọ́n wọ́n lọ káyọ̀ lógun mọ́ òtún mo sọ fún ẹ tó bá kó o fẹ́ ohun ẹ̀ kọ́ máa lògùn ìwọ lọ mú màmá ẹbí tó wà kó máa lògùn fún má dé ìpàgọ́dé wà dé máa over around me over around me what's the meaning kí ló dé gan dá sí mi fi mi sílẹ̀ o lọ dá ẹ síra ẹ o lọ dá ẹ síra ẹ mẹ́ta sí mi let me be just let me be. ah fọlẹ́nu hmm? ṣé o mọ sọ wọn láti gba mi fi dé bẹ́ẹ̀ irun ojú mi rèé ojú mi ti bẹ̀rẹ̀ sí rí bí kí ni. láti gbàmù dìde ló aya ọkàn mi máa balẹ̀ ọjọ́ kan ti ku five minutes to oh one gègé five minutes to oh one tí nǹkan rẹ̀ rẹ̀ gbọ́ kùngún kùn kùngún kùngún gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀. ìmọ̀lẹ̀ ọ̀run o. Ah! ìpàdé ìjà nìyẹn àwọn ìyá mi ń lọ àgbègbò. ara náà fún mi nítorí sọ fọ bí mi ṣe rí wọn wẹ kálájà ìjáde kan ìgbé ìgbàdá ni kàn kó ẹ̀sán ẹ̀kọ́ mẹ́sàn-án hmm. ẹ̀yẹn mẹ́rin hmm. àwọn ẹyẹ pẹ́pẹ́yẹ kàn bẹ̀rẹ̀ sí sọ tóótó tóótó ayé tóótó tóótó ọmọ ẹyẹ wá mí lọ ẹyẹ ènìyàn wá bí ẹnu gé tán wáyé ah, ah, fún igé ti ṣì níjà bú bàṣẹ níbẹ̀ àfi fún ọ̀dọ́ fẹ̀yẹ máa sọ fún ẹyin rẹ̀ jẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ máa kíyèsí ran ọkàn yẹn rẹ̀ jẹ́ ọkàn yẹn mọ́ ọ̀nà orí omi bọ̀ àgbọn ìjẹ̀bú ìjẹ̀bú. ayé mi o. gbogbo tó ń sọ yìí ni mọ̀ ni mo mọ̀ tipẹ́tipẹ́. ṣùgbọ́n mi ò fẹ́ bẹ́ẹ̀ sọ mi mọ̀ bóyá ẹnu ẹ ń jò. ẹnu ẹnu mi bò ó rò fúnra mi ra ẹnu mi bò ó. bíbí kó má bàa kó bá mi ni mo ṣe bó ẹnu mi ojú mi rí mẹ́wàá. Hmm. sórí gbogbo èyí tó ń rí yẹn. alájà ń lọ pàdé lórí yẹn. Hmm. ọ̀ọ̀ alájà ló ń lọ pàdé gbogbo ẹ̀ lèmi mọ̀ alájà kò ṣe wà alájà mọ̀ kò mọ̀. èmi mọ̀. lọrí kí n má mọ̀ gbà. Ah tó bá ti wọ bí sórí sórí sórí ìyẹ́ tí ẹyẹ alájà ń lò ìyẹ́ mẹ́rìndínlógún ni ah! bí ẹyẹ ṣe rí rè. ọ̀ya. bàgẹ́n bàgẹ́n bàgẹ́n gidigidigidigbe. ó lọ lórí yẹn ah! ẹyẹ burúkú ẹyẹ balùbà. abalajọ ara mi lẹ́nu fún mi lójoojúmọ́ bá ti lọ́lọ́ fún mi. igúnlẹ̀ yẹ wọn igúnlẹ̀ yẹ wọn igúnlẹ̀ yẹ alájà. Ah! wo bí nígbà téèyàn wà ń lu òyìnbó ó wálé ó kówó lu òyìnbó dé ó wá jókòó sọ́dọ̀ ìyá ọkọ ẹ̀ hmm. tó bá lóyún lónìí tó bá dọ̀la ẹ̀jẹ̀ wọ̀rọ̀ wọ̀ tó bá lóyún lónìí tó bá dọ̀la ẹ̀jẹ̀ wọ̀rọ̀ lọ́la. àbítẹ̀rẹ̀ ń di ẹ̀ ń ṣe pẹ̀ ìpẹ́ ìpẹ́. alájà ló ń jòmù. ẹ ẹ ara rẹ fún mi jẹ́ mọ́ kò kọ́rọ̀ kan hmm. ìjọ kan mímọ̀ ọ̀run ariwo ràn bẹ́ẹ̀ sì ń panulé kálájà ìṣayé jáde ìjẹ́bu mi kì í ṣẹlẹ̀ àníjẹ́bu kì í ṣẹlẹ̀ kí n gba akọni kí n la kí n la kí n la rẹ̀ mọ́lẹ̀ mí kì í dẹ́jọ́ ẹ̀rẹ́ ni rẹ̀ ń kẹnu lé kọ́jú má dáná ẹ̀ kọ́ bẹ́ẹ̀ sì ń sọ òyìnbó asmẹ́smẹ́smẹ́ asmẹ́smẹ́smẹ́ ìgòdì ẹ̀ asmẹ́mí alájà iṣẹ́ òyìnbó rẹ̀ fi ń bọ́ mi sọ̀rọ̀ ẹ̀jẹ̀ kí n ọ́ kí n máa lọ bí máa gbé kan ní ẹ̀ iwájú ọ̀dọ̀ ọba run eré kùjọ sí mi rì sí ìyẹn nílé run ẹ̀ nẹ́gbà. dọ́nà ṣé n ta alájà gbé fún ẹ yẹn ó lọ rí mọ́lẹ̀. o ti lọ́wọ́ sórí nǹkan tí wọ́n rí mọ́lẹ̀ yẹn eh. nítorí mọ́lẹ̀ yẹn nítorí mọ́lẹ̀ yẹn ìwọ lórí pélé lórí mọ́ àwọn ìyá mi ti gbé àwọn ẹyẹ bàgẹ̀bàgẹ̀ ẹyẹ balùbalù àwọn ẹyẹ igun kò gbá ó igun ló wá gbé kò gbá ó igun wá hmm. gbọ́ wá gbọ́ wo bí sórí ẹyẹ igun yẹn eh. ẹyẹ igun yẹn ah owó rẹ̀ ẹnu gún rí orí panu ẹnu ẹnu gún òrírí sórí eh. ohun tí wọ́n rí mọ́lẹ̀ ah ohun tó rí mọ́lẹ̀ pọ̀ ó àfẹ́ tiwọn náà ó lè mọ̀ sórí igun ló fẹnu kọ́ igun ló fẹnu gbé ó dàjọ ọ̀run ajagunmalè ọ̀run ajagunmalè eh. igun ló gbé lọ. àfi di àìmọ̀ ẹjọ́ kókó ọ̀rọ̀ rẹ̀ má ṣẹlẹ̀ ní sọfọ ẹjọ́ torí Ọlọ́run eh, dídí ọ̀rọ̀ rẹ̀ sọ látàrọ mọ̀ntẹ́jì ńlá mọ̀ntẹ́jì ní fíìmù nǹkan pòdè ẹ mọ̀ntẹ́jì ní fíìmù nǹkan dídí nẹ́jọ rọ́ǹpa o Ọlọ́run má fọ̀rọ̀ ẹlẹ́nu gbà mí lọ́rẹ́ jọ torí Ọlọ́run bẹ́ẹ̀ o má gbà fọ̀rọ̀ ẹlẹ́nu gbà mí lẹ́nu o. wo bí eh? wọ kan. kọ́mṣe ń bẹ. wọ wọ kan. lè sùn pé ẹ. mo ti fọ̀rọ̀ ọlọ́rọ̀ gbà ẹ lẹ́nu ẹjọ tó lọ lọhùn ṣé mi lè gba etí mi padà ẹjọ ṣé mi lè gba àtọwọ padà. àwọn lè gba èmi àtàlájà àjọ wà nínú ẹgbẹ́ kan náà ni. oṣù mẹ́ra. èmi ni mo lùlù. ẹ ń dúró ni ọ. ẹjọ ọwọ́ mi lóró. àgídí ó yá sáré gbà sáré gbà ó lọ kórè wá àṣẹbọ ajankoro gbẹgbẹ ìjẹ̀bú lọ ìjẹ̀bú lọ ó fẹ́ rí ibi sáré bá mi lẹ́nu ìjẹ̀bú ajankoro ìfìrìnà bí jọgìn ìgbìrìwà ìgbìrìgìdì ìwà ìfìrìnà bí jọgìn ìwà ìfìrìnà bí jọgìn ìwà ìfìrìnà bí jọgìn ìwà ìfìrìnà bí jọgìn ìwà tọ́bí lọ́bí tọ́bí. alájà program ò lè wò yìí. èyí tó bá ti wá náà ni kò sí èyí tí èmi ò kí ń wò ní gbogbo wọn mi bẹ́ẹ̀ nìkan kan ṣọ̀tá. ó dáa. sórí téèyàn bá wò ó ó dáa kéèyàn máa mọ nǹkan tó lọ ń lù ú ó ní mo ṣe máa ń sábà gbọ́ gbogbo ilé ìbáyìí ní ọ̀sán ó wà bẹ́ẹ̀ níbẹ̀. ah wo wo wo ọmọ ìyàwó yìí ti dé. bàá tún dé ẹ káre láyé. abẹ́rẹ́ káàbọ̀ mọ́. ẹ pé ọ dáadáa ló dé. àdúgbò mi. pẹ̀lẹ́. alo. káàbọ̀ o. wo ọkọ mi ń tẹ̀lé mọ́. ewu ló tún gbélé. Ah, ọmọ àgbà mi o. Ah, ah. ọ̀rẹ́. fìtí ọmọ wa ń ṣe rẹ jọtí yẹn. ibi tí eh, ẹ lo chalk dé nínú ilé eh, ìyẹn oògùn òyìnbó eh, ẹ jẹ́ ká fi mọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú tewétegbò iná wò alternative therapy ni ah. ó dẹ̀ dá mi lójú pé ó máa ṣiṣẹ́ gidi. Ah. Hmm? èèyàn tí orúkọ tán pé gbòmọ. Ah, ló bá tán. ẹ bọ mo kọ sílẹ̀ mà mo dúró ẹ̀ mo dẹ̀ kọ sílẹ̀. ṣé rí bó ṣe wà yìí mà ara ríro ni o ẹsẹ̀ ríro ẹ̀yìn ríro igbá àwo gbogbo nǹkan bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ fún tẹ̀ nìyẹn. ẹ igbá àtàwo wà nù ẹ. igbá àwo tí mo sọ pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ṣàǹbẹ́ ṣe máa ń ní orúnkún dùn yín ìkúnlẹ̀ nǹkan kan gbogbo yẹn pátápátá ló ń ṣiṣẹ́ fún tá a bá ti rẹ́ súnmí báyìí tá a bá gbé e lura kẹ́niyẹn lọ fórí má pàtà àpáta lórí máa máa fọ́ orí òní fẹ́ nìyẹn orí fífọ́ ló ń ṣiṣẹ́ fún hmm ẹ wo ẹ filẹ̀ mà náà mi kan rè ilé tí mo torí ẹ lọ sọ́jà gan lélẹ̀ àyàbá ni gbogbo àwọn ilé. kí ló wà fún. ṣe rí egbò yìí egbò mo dá pé a níyè nínú àbí nǹkan náà pé tó bá ti rẹ́ sómi tó bá ti pọ́n tí òru yẹn wá dáadáa téèyàn bá ti mú nǹkan tí ò yẹ kéèyàn rántí á rántí èèyàn ò tún gbàgbé nǹkan mọ́ láéláé èèyàn rántí jọ́ bí bàbá ẹ̀ ó gbóná ó gbóná ó gbóná. wo ọkọ mi kó máa wò èmi ò kí ń gbàgbé nǹkan mọ́ báyìí o àfi tí n bá máa rán yín létí tẹ́yìn bá gbàgbé. ẹ bọ ó dáa kéèyàn ṣì máa lò náà ó dáa kéèyàn máa lò aláboyún náà wà ń bẹ o aláboyún tí ò bá sá tó náà yìí tó yẹ kó náà máa lò wọ́ọ́rọ́wọ́ ló máa la máa gbọ́ a máa gbọ́ a máa gbọ́ ìyá a máa gbọ́ tọmọ májà bá mi gbómi kaná jọ. èwo ni mo máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí. màámi ah, onígbàgbé nǹkan important ṣe lè ní máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí. kémi gan má lọ gbàgbé ẹ jẹ ká bẹ̀rẹ̀ sí ní ṣòwò please torí Ọlọ́run. ṣé iná lè dé máa lé gbogbo eléyìí. bá a ṣe gùn là ń wò yìí. gbogbo owó tọkọ mi wá sí hospital nǹkan. gbogbo ẹ̀ náà la máa máa lò papọ̀ gbogbo ẹ̀ náà ni àjẹpọ̀ gbogbo ẹ̀. eléyìí má ní kòkòrò ni. ó ń dà bolo ẹ ṣe mọ̀ pé irú nǹkan báyìí ká tó ṣe a máa ṣànú a máa ṣe dáadáa ni bá a ṣe ń ṣe nìyẹn tí wọ́n bá fẹ́ ṣe irú àgbo báyìí hmm, orí. ǹjẹ́ ó ní kò mọ kó wá bá òun dáná omi rí i pé mi ò gbàgbé báyìí o ó yá dìde dìde lọ́bọ̀ ọkọ ẹ o. báwo ni ṣára wọn yàtọ̀ ṣá. Ah, ara wọn ti ń yàtọ̀ àfi oúnjẹ tí wọ́n jẹ dáadáa iná ni but èmi make sure pé mò ń push more fluids ṣá. but oúnjẹ jíjẹ yẹn ṣáà ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. ọ̀tọ̀ ni ó ti yàtọ̀. ibi tó kù sí náà á lọ díẹ̀díẹ̀. ẹ ṣáà make sure pé wọ́n jẹ fruits dáadáa. èmi gan ṣèyẹn fún wọn láàárọ̀ yìí kí wọ́n tó dìde kúrò lórí bẹ́ẹ̀dì. tára wọn bá dẹ̀ gbóná kò fi tó wà mi kẹfì mọ́ para wọn tó bá jẹ́ pé ara ẹ̀ ń gbóná kọjá normal ẹ̀ máa gbé bọ̀ lọ hospital but thing other than that she's fine ẹ̀ kàn ṣáà máa mójútó wọn dáadáa. okay thanks doctor thank you. Mami, ṣúrò yẹn ọ̀dẹ̀ fún yín mọ́. Mm, díẹ̀ díẹ̀ ló kàn ń wá. Ogun tẹ́ lo yẹn, kò ní pé máa ṣiṣẹ́ ń sìn. Ṣé máa sùn díẹ̀? Gbé e. pílò yẹn sí mi lẹ́yìn dá. aya mi má bínú sí mi sórí nípa ọ̀rọ̀ ibi tẹ̀ ń sọ èmi ni mo gbé lóòótọ́ ìjẹ́bù ni mo gbé fún mo ní kó tètè lọ rí mọ́lẹ̀ pé kò ní dáa kó máa rí pé ṣe gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tí mo bá ti ṣe mo fẹ́ kó jọ kó dáríjì mi ṣé o ti gbà. mami. Túndé. Ẹ mami. Bẹ́ẹ̀ Túndé. Ẹ. Pẹ̀lẹ́ ọkọ mi. Ẹ pẹ̀lẹ́. Báwo lára yín sìn? Adúgbò. Ẹ pẹ̀lẹ́. Ẹ dára sí mi. Bóyá tí a lọ sùn. ah, o, mi lè fi wọ́n sílẹ̀ báyìí. Ọ̀dọ̀ wọn máa sùn sílẹ̀ lẹ̀. Hmm. Anyway, ìwọ ló ní alájà, alájà ló ní ẹ nǹkan tó bá wù ní lè fira ń ṣe ọ̀rọ̀ ìdálẹ́ ló dára. mami ó dọ̀là ṣẹ́gbọ́n. ó dára mọ́. ṣẹlẹ̀. mo mo gbọ́ owó pọ̀ ọ̀dá mi alájà. alájà alájà alájà alájà alájà yẹ yẹ yẹ yẹ agogo yìí mama lu mi yọ. jọ́sìn fún mi fún mi fún mi fún mi. láṣẹ lórí mi o kágógó ibi mámàlú nílé mi o kágógó ibi màlú lọ́dẹ̀dẹ̀ mi o. Mr. Látìlẹ́wà àti pẹ́jù kẹ́ gbé màmá wa kí ni ìyẹn wá túmọ̀ sí. <sighs> I'm sorry. She's gone. Gone where? I so? She's gone where? Oh. alájà ti kú. má sunkún ẹni tó ti kú ti kú nìyẹn má lọ sunkún mọ́ láàforíjì wọn. dókítà àwọn tó bẹ̀rẹ̀ yìí. Okay. Oh, you're welcome. Thank you. Ẹ káàbọ̀, ẹ kú Yeah, Ẹ̀yin gan ni ẹ e jù, ẹ taku. iṣẹ́ takuntakun. Láti Trinity Police Station ni atiwa. ti wá. Àwa ni wọ́n rán wá láti wá ṣe ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní hospital yìí sí patient. Báwo ló ṣe ṣẹlẹ̀ gan gan ok ilé ìwòsàn wọn bíbá ni màmá ti máa ń gba ìtọ́jú nígbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ wọ́n gbìyànjú àti gbé wọn wá sí hospital àmọ́ kó tó débí màmá ti dákẹ́. Ah, ìyẹn túmọ̀ sí pé wọ́n ti kú kó tó di pé wọ́n gbé wọn débí. bẹ́ẹ̀ ni màmá ti kú lóòótọ́ àmọ́ àwọn tí wọ́n gbé wọn bọ̀ lọ hospital ló mọ̀ kẹ́ màmá ti dákẹ́. tí òkú bá dẹ̀ ti kú sílẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ní àwọn àyẹ̀wò kan tí a máa ń ṣe fún round cases bẹ́ẹ̀ most especially autopsy. ṣe lẹ ti ṣe. ẹ ṣe gan dọ́tọ̀. ṣe rí irú èèyàn báyìí ni a fẹ́ kó máa pọ̀ ní society wa kódà àwòkọ́ṣe ńlá gbà ni mm-hmm. ẹ jẹ́ as from now a máa continue pẹ̀lú ìwádìí wa ẹ ṣe gan wa. ẹ̀yin lẹ́ṣẹ̀ jù tá a pè yín tẹ́lẹ̀ jẹ́ wa lọ́wọ́ gan ẹ̀wọ̀ àwọ̀ ò lè fawọ́ kọ́ yín ẹ mọ̀ pé ẹ̀yin aráàlú lè ní wa ni àbíta ló lọ lọ́pàá. bẹ́ẹ̀ni ẹ̀yin <laughs> aráàlú lè ní wa ẹrú yín sì là jẹ pẹ̀lú ó sì dọdọ wípé gbogbo bàtẹ bá ti pè ká máa jẹ yín ká máa jíṣẹ́ yín gẹ́gẹ́ bí ẹ sì fẹ́. Eh, let me also let you know ni pé in the course of your investigation tí ẹ bá ní ìrànlọ́wọ́ kan tí ilé ìwòsàn wa bá lè ṣe fún yín bá wa ẹ jọ̀ọ́ ẹ má dì mí létí ẹ jẹ́ kí n gbọ́ máa yára sí station yìí. Yes, sure. Thank you very much. You're welcome. Have a good day. Okay. kí ló ṣe ó dẹ̀ má fi òun ṣọ̀rọ̀ léṣe hm? jọ ṣọ̀rọ̀ ikú tó pa alájà oró ló dá ní tòótọ́ but kò sí nǹkan tá a fẹ́ ṣe ṣùgbọ́n ṣùgbọ́n pé wọn náà ló kù mí kù àti pé ipò tó wà ń sìn ìpò yẹ kó ronú rárá mo fọlọ́ǹbẹ dára sí mi dára sí mi jọ má jẹ́ káyé sọ pé kò tán di mi o please mi láti dára ya mi láàbò ṣe ń ṣe ṣé mo gbà tó ti lánàá sọ̀rọ̀ gbẹ̀yìn ṣáá ò jẹun ò ṣe kankan ò ní ti nǹkan dùn kan wò kò lè work bẹ́ẹ̀. Ẹ káàsán nílé o. agbófinró ni wá. ẹ jọ̀ọ́ kí ni mo lè ṣe fún yín. ẹ jọ̀ọ́ ṣé ẹ̀yin ni arábìnrin Dárasími. yes Dárasími ni èmi ni ọkọ ẹ. good you are under arrest. for what. for murder of Alaja Balikis Ọlátiléwà. ṣé máa yí wá òkè ṣá. ah Alaja Ọlátiléwà tẹ̀ ń sọ màmá mi ló jẹ́ ìyàwó mi rèé ṣé ìyàwó mi ló máa pa màmá mi ni. àbí kí ni nǹkan tẹ́ ń sọ lẹ́nu. adake wa sọ fẹ́fọ́ because whatever you say now may be using it. Ah, in the court of law. yes. padà. don hand me ẹ wò ẹyí sìn ẹ wò sẹ́rí ẹ wò ẹbí lè ṣe ṣe ẹrí kò tíyàwó mi wà ẹ lè sìn ẹ wá ẹ lè fi ẹ kàn síyàwó mi lọ́wọ́ sẹ́rí pọ́ lóyún ẹ wá ẹ wá listen ẹ wá mi no no no no no no no i'm a gentleman and you you you are a gentleman as well. See, tí ẹ bá anything, sọ anything tàbí ẹ rí anything you want to yín But but, lè tẹ̀lé wa lọ sí. ọbọ oh, ọbọ tìyàwó mi lóyún báyìí lè fankọf sí lọ́wọ́ náà ẹ ah, ṣe máa you now. aláboyún she be gentleman you know now. you have the right to follow her. i will do but no eh. ẹ̀yin you fi ẹ̀kẹ́ fi sọ́wọ́ èmi náà ẹ bá ẹ má ṣe báyìí náà ẹ bá gentleman. báyìí fún mi ẹ̀dùn ẹ̀ ní sùúrù ẹ̀ àní mo mú kọ́kọ́ èmi náà seriously mo kọ́ kọ no ẹ lè múyà mi lọ pẹ̀lú akọ́fẹ́ ní ìlú gba ìrọ̀rọ̀ kò possible Mr. Hmm, Babatunde àǹfààní tí ẹ̀yin ni pé lọ sílé I am going nowhere. kí torí pé èmi àti ìyàwó mi làjọ débi ẹ ìyàwó mi ẹ ẹ mi mi ò ní àfi ìyàwó mi. possible ẹ rí pé ẹ̀ṣẹ̀ tí ẹ̀yin méjì ṣe yàtọ̀ síra wọn ni ẹ̀yin assault police officer ni ìyàwó yín murder case ni ẹ̀jọ̀ báwo ló ṣe wá jọra wọn ẹ ajá òjò ajá náà ìlú làjà ẹranko làjà. Hmm. ẹ jẹ́ kí mi náà kúkú já sí bíbá a jẹ́ pé bíbá ilé mi náà mo máa gbé nìyẹn. ok tó bá ti jẹ́ bẹ́ẹ̀ yìí fẹ́ nìyẹn a jẹ́ pé àtẹ̀mọ́lẹ̀ máa rí èèyàn rán níṣẹ́ ìyẹn bẹ́tà. Today is 28th of January 2014. Kí lorúkọ ẹ? Olúwadárasinmi Babátúndé. Olúwadárasin ẹ. Ìwọ́dẹ̀ wicked ọmọlàkejì ẹ. No problem. Bó ṣe wà bára ẹ ń bẹ̀. Ṣé mọ̀dá yín lọ ẹ ní alájà tí ìwà àti wọn tẹ̀lẹ̀jọ́ ń gbé inú ilé kan náà pẹ̀lú ọkọ ẹ? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Kó tó di pé ikú wọn ti ọwọ́ ẹ wá rárá o èmi kọ́ ni mo pa wọ́n. Hmm, ìwọ kọ́ ló pa wọ́n. ok ǹjẹ́ sickness alájà fìgbà kan dájà sílẹ̀ láàrin wa tó pẹ́. ìjà mi ì lè pè yẹn níjà. ìwọ dẹ̀ kọ́ ló pa wọ́n. ah èmi kọ́ ni mo pa wọ́n. dára sí mi do you kill your mother-in-law with drug overdose. drug overdose. Hey, hey, hey. <laughs> Kò sí ẹni tó máa fi ọ̀bẹ tó lù jẹ̀ṣù. Anyway, tó bá jẹ́ pé ìwọ kọ́ ló pa wọ́n, á jẹ́ pé ọkọ ẹ̀ ló fọwọ́ ara ẹ̀ pa ìyá ẹ̀ fúnra ẹ̀ lẹ́. Ah, rárá, Túndé kọ́ ló pa wọ́n, òun kọ́ ló pa wọ́n. Hmm. Arábìnrin, ó hẹ́pà rẹ̀ pẹ̀lú rọ́tò ń pa yìí o. Ìwádìí wa ó jẹ́ kó yé wa pé alájà ti sick for a long time tó dẹ̀ yẹ pé ojoojúmọ́ lẹ fi máa ń bá wọn jà nítorí wàhálà yìí ló fi fi ìbínú fún wọn ní oògùn àlòjù tó fi kú. ọ́fíìsà ah, irọ́ tó jìnnà sí òdodo ní gbogbo ìtẹ̀sán yìí o mi ò mọ kankan ń pa ikú wọn o. irọ́ tó jìnnà sí òdodo ok mo ti gbọ́ ẹ mo fẹ́ sọ tọrọ kan fún ẹ sẹ́yìn wọ́n nìkan ló kù níbí o wọ́n ti gba bíìlì ọkọ ẹ ọjọ́ dẹ̀ ti lọ á tètè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. agogo ibi mama lu nílé mi o ibi kí ló wá dé kí ni fẹ́ lọ ṣe ni mi ní lọ́lẹ̀ ìwọ wà bíbá oní kí mi máa lọ́lẹ̀. mo ti sọ fáwọn ọlọ́pàá yẹn pé tóun bá ti lè fi ẹ́ kó ra jẹ́ kí mi náà wà bíbá. at least wà á tiẹ̀ lọ sílé wà á change aṣọ ẹ̀ wà á wẹ̀. kárásẹ̀ mi àti wẹ̀ wíwẹ̀ àtàṣọ pípààrọ̀ kódà àtúnjẹ jíjẹ kò sí kankan tó dàbí ìfẹ́ tí mo ní sẹ́yìn gbogbo sọ fún mi ọpọlọ ló wà ń bẹ kí n fìyàwó mi sí àhámọ́ bí kí mi máa lọlé kí n lọ máa wọ̀ ẹ́ kí n máa lọ pààrọ̀ aṣọ. No. Steps ló wá ti take by. Ah, mo ti ń gbìyànjú láti bá àwọn èèyàn sọ̀rọ̀ nítorí máa mi ṣe kú ni wọ́n tún fi ìyàwó mi síbi kò ní dá kó jẹ́ pé ikú màá mi òun ló máa fi àjẹ ìyàwó mi. Mo tẹ̀sí mọ̀ pé lágbára Ọlọ́run ò lè jẹ ẹ̀ṣẹ̀ tó mọ̀ díẹ̀ nù olódodo ni kú sípò ìkà. Báwo fọkànbalẹ̀. Ra eléyìí tẹ ẹsọ tó. ẹsọ̀ tó kù dọjọ́ mi ó yá. dídé náà. màá lọ jókòó sọ ṣètò gbọ́. kò ṣeé ṣe kò ṣeé ṣe ah, epo akàn tó ń wò yẹn kò sebẹ̀ kó dùn. The case hanging on your wife's neck is a murder case. She can't be released on bail. ọlọ́run irú ìjọ̀gbọ̀n wo lélẹ̀ but ìyàwó ẹ̀ náà pààyàn náà yes. dára sí mi ò lè pààyàn débi kó máa pààyàn. ọ wá ìrírí lèmi fi ń sọ̀rọ̀ àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n máa ń sáfẹ́kùté ilé ṣùgbọ́n irú wọn wọ́n lè dẹ́ èèyàn mẹ́wàá dúró lẹ́ẹ̀kan ṣoṣo ìrírí ni. DPO ẹ mọ lójú kẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe rí gbogbo nǹkan tí ìyàwó mi ní pátápátá òun ló fi tọ́jú màá mi nígbà tó wà láyé wípé kẹ́mi má bàa bọ́ lẹ́nu ṣùgbọ́n tó níṣẹ́ ikú bá ti dé kò sí ẹ̀dá kankan tó lè di ṣolúwa lọ́wọ́ pé kó má ṣe torí màmá ni wọ́n ṣe dá dúró níbi iṣẹ́ wọ́n ṣe torí pé wọ́n máa ń lé pẹ́ lójoojúmọ́ ìgbà tí eh, sickness màmá tó tún gògò gan tí à ń sọ pé ká gbé wọn lọ sí psychiatric home torí wọ́n ti fẹ́ máa dáná sunlé wọ́n ti fẹ́ máa dáná sun mọ́tò ṣe gbogbo ẹ̀ òun ló yarí mọ́ mi lọ́wọ́ pé tí olóò máa bá mi gbọ́ ká sọ pé màámi wà ní psychiatric home pé òun máa jókòó tí òun lé òun á máa tọ́jú wọn ẹ wo kò lè ṣe é ṣé òun náà ló tún máa wò sùn sùn sùn tó tún máa pa ẹni tó ń tọ́jú yẹn. òwú ọ̀gbẹ́ni káyé má bàa fura sí ló ṣe é ṣe bẹ́ẹ̀ ọ ṣé wò mọ̀ pé ní ojú ọ̀fàlẹ̀ gbogbo ilé la fọ́jú oh my friend èmi níṣẹ́ tèmi fẹ́ ṣe o bí a kò wá máa lọ. káfẹ́fẹ́ ìmọ̀ máa máa fẹ́ sí dára sí i ǹjẹ́ o mọ̀ pé ọkọ ẹ ṣe life insurance lórí ìyá tó bí lọ́mọ tó dẹ̀ worth fifteen million naira. Eh, life insurance kò sọ fún mi. kò sọ yẹn fún ẹ ṣé ó sọ fún ẹ pé òun fi ilé iṣẹ́ òun yáwó ní báńkì nítorí pé ó fẹ́ fẹ́ ìdàgbàsókè fún iléeṣẹ́ yìí. ó yóò gbàgbé àti sọ fún ẹ. kò tún sọ yẹn náà fún ẹ kò lè sọ fún ẹ nítorí pé ó mọ ìwé tó ń bá sọ fún ẹ òun ní nífẹ̀ẹ́ sí ìdí nìyẹn tó ṣe gbọ́n tó fi pàyà tó bí lọ́mọ èèyàn tó wá lè pa ìyá tó bí lọ́mọ ṣòro good dangerous kò sẹ́ni kankan tí ó lè pa. ọ́fíìsà Túndé ò lè pàlájà ó mọ̀ wípé mi ní dáríjì ohun tó ń bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ó lè ṣe yẹn fún ẹ lálẹ́ ìdí nìyẹn tí ò fi jó gbọ́. ẹ wo ẹ má dá mi lọ́pọlọ rú. wo ìwọ ló ń fúnra ẹ ní wàhálà ṣe ìwọ jẹ́wọ́ fáwa yìí pé ọkọ ẹ ló pa màmá tó bí lọ́mọ tí o bá ti jẹ́wọ́ fáwa ìwádìí máa lọ lílá ẹ̀ tàlàfíà á lè lè dóko ẹ dúró. wàhálà ìwà pọ̀ o. Yasin. Yasin. Báwo ṣe ṣe ṣe ẹ́? Ẹ́? Báwo ṣe ṣe ẹ́? Báwo ṣe ṣe? Gbogbo ẹ̀ ló ṣe mí, gbogbo àrùn ló ṣe mí. Pẹ̀lẹ́dẹ̀, sorry, sorry. Um, officer! Officer! ṣé wọ́n ti pé ni. ẹ ẹ owó ṣìkù díẹ̀ bọ̀ tó ṣá inú yẹn ṣàbẹ̀ sí ni omi mm. onínú lọ́hùn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dálẹ̀ oní. ẹ jẹ́ kí n jẹ́ wà ìmú pa ìmú pa lọ́jà ti fẹ́ súnmọ́ àti súnmọ́ àti súnmọ́. kí ni gbogbo eléyìí ṣe ìṣọ́kùsọ̀ wo ló ń sọ̀rọ̀ ẹ wo. ẹ bá pò máa gbogbo lẹ́nu náà kí ni mo bá ya agogo náà kó o mọ́ lẹ́nu ṣé ẹ rí pé ọ ìnira yẹn ló jẹ́ kó máa sọ kó tó ń sọ yìí ẹ wo ẹ bá mi àárẹ̀ bí àwọn hospital alájà wo ló pa kí ló kí ló ń ṣe náà. ẹ jẹ́ sọ kí nira ẹ ti fi kúrò ń bẹ́ẹ̀. ẹ wo ẹ má ṣe bẹ́ẹ̀ náà ẹ kàn tí ẹ bá mi àárẹ̀ ìnira wo kí dára sí mi kí gbogbo ètò ń sọ yìí náà ó yẹ ẹbẹ mi ẹ bá mi ẹjọ ẹ bá mi arrange mọ́tò ẹjọ. èèyàn ń sọ̀rọ̀ ẹ̀rẹ́ kó sọ̀rọ̀. ó máa sọ ó máa sọ ẹjọ ẹjọ ah ṣe kí ló ń sọ̀rọ̀ adájà wo ló pa mọ́mà kó bá mi. ògùnlọ́pà ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi mi lẹ́nìkan àfọlọ́run ẹjọ́. look gentleman kí ni nǹkan tó fẹ́ gangan gangan. ṣe ìyàwó mi lórí ọ̀rọ̀ alájà tó wà lẹ̀ èmi ni mo pa alájà kò ń ṣe ìyàwó mi èmi fúnra mi mo fúnra mi pa wọ́n òkú alájà ò ṣe gbádùn mi ẹ jọ̀ọ́ ẹ fìyàwó mi sílẹ̀ kẹ wá arrest me gentleman ṣé mo nǹkan tó ń sọ mumu. mo mọ̀ mo mọ̀ DPO mo mọ̀ ìyàwó mi wà lẹ́wọ̀n bíi tẹ̀físì ó ń rọ bíbí tó wà ṣé tó bá oh, bímọ ṣé ọmọ ẹlẹ́wọ̀n lè fẹ́ kó bí ni arrest me please arrest me leave my wife. Gentlemen, show tíyàwó ẹ wà tó ń sọ yẹn ìyàwó ẹ fúnra rẹ̀ tó dáràn ó ti jẹ́wọ́ kí ló tún fẹ́ ká ṣe ẹjọ́ rẹ̀ ti wà ń court Ah. kò sí nǹkan tá a fẹ́ ṣe sí o. self confession lélẹ̀ eléyìí yàtọ̀ ẹ sọ fádájọ́ pé èmi ni mo fẹ́ nu ara mi sọ pé èmi ni mo pàlájà kò ń ṣe ìyàwó mi èmi ní kẹ́ arrest èmi ní kẹ́ fi sẹ́wọ̀n ẹ fi ìyàwó mi sílẹ̀ please do it now. gentleman. yes DPO. use the door. use the door. no. bọ́ síta. DPO ẹ má ṣe báyìí fún mi. màdà bọ́ get out. Oh, hello? Yeah, doctor. Yeah, DPO ló ń sọ̀rọ̀, DPO ló ń sọ̀rọ̀. as a matter of urgency, mo fẹ́ kẹ́ bá mi conduct autopsy lórí um, corpse kan. Yes, yes, yes. Actually, a ti ṣe kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ but mo ń fẹ́ confirmation. Mm-hmm. Yes, yes. No, I'll, I'll put I'll put through all the necessary papers. Ma send one through. Ma send one through. All right. Okay. Thank you very much. Ẹ ṣé gan. Darling, níbo ló fẹ́ ka Case lọ? Kéèsì tí Case ṣe kéèsì kékeré. Gbogbo newspapers ìlú yìí ló gbé. Àwọn online bloggers náà kọ́. What's ti fi pictures mi sí everywhere níbo la fẹ́ lọ tí kò ní téèyàn kan tó máa dára mọ̀ ṣé ọ̀sán la fẹ́ sá lọ ni àbóyìn tá a bá sá lọ lọ́sàn-án gbogbo ayé ló máa rí wa àbí òru tó jẹ́ wípé ọlọ́pàá tó wà ń ta níṣẹ́ ló máa di ọwọ́ mi mọ́ bẹ́ẹ̀lì abó gbàgbé ni tí bá sá lọ ńkọ́ ó túmọ̀ sí pé mi ni mo pa alájà èmi ò bá ní pé ká lọ sí court kàdégbá kádàrá wa bẹ́ẹ̀. dalẹ̀ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ lọ́rọ̀ wo ló ń sọ yìí ká lọ sí court ṣé ó mọ nǹkan tó lè ṣẹlẹ̀ tá a bá lọ sí court ni hmm. tá a bá ní a máa jàre tó bá lọ jẹ̀bi tó sọ pé ló pàlájà nǹkan túmọ̀ sí pé ó máa lọ sẹ́wọ̀n nìyẹn ẹ́ ajẹ́ pé ẹ wá láti amẹ́ríkà kó wá sẹ́wọ̀n nàìjíríà nìyẹn ọmọ mi ń kọ́ ìdùnnú tí mo ti ń fọjọ́ pípẹ́ retí òun náà máa lọ sẹ́wọ̀n ó dẹ̀ mọ̀ nǹkan tí ojú wa rí kó tó di pọ́ mọ́ ẹ wá sáyé no ó bẹ́tà kí n take risk ká sá lọ kí nǹkan tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ju pé ká lọ sí kọ́ọ̀tì yẹn ṣé o gbogbo lè tán dè mí lọ́wọ́ fìyẹn sílẹ̀ mo mọ bí n ṣe máa ṣe à ń sá lọ ni o a máa sá lọ ni tàbí lẹ́yìn. dé? Wọ́n ní kí ọ́físà tó ń ṣọ́ wa yẹn kó máa kó wa bọ̀ ní police station ní kíákíá báyìí. Ọwọ́ tó ayé gbàdúrà kẹtọ́sẹ̀ jẹun ọmọ kátẹ́gùn ibi máa máa àfẹsẹ̀yìn o. Ehm, fẹ́ràn òótọ́ èmi ni mo lóyún inú ẹ̀ ṣùgbọ́n mi ò lè gbà. o ṣe ìwọ náà wọ̀ ọ́ a ti fẹ́ parí service nítòótọ́ ṣùgbọ́n iṣẹ́ dà o ṣe medicine kò tí sí assurance pò máa ríṣẹ́ àwọn ló ń doctors káàkiri mọ́ǹsìn after ma lọ rówó establish fún ara wọn èmi ṣàkántìn báǹkì wo ni bàbá tèmi kọ́ tí mo fẹ́ ti lọ ṣiṣẹ́ ń bẹ̀ ọmọ téèyàn bá dẹ̀ bí sínú òṣì ó túmọ̀ sí pé èèyàn ti kọ òṣì fọmọ yẹn látọ̀run nìyẹn ṣùgbọ́n tá bá níṣẹ́ lọ́wọ́ a ti establish ọmọ tí a bá bí tá bá ọmọ tá bá bí nìyẹn please. kí ló wá fẹ́ kí n ṣe pẹ̀lú yín náà mẹ́sìn. ta ni mo fẹ́ kó yọ kúrò ń bẹ̀ ni. Ah, that thing is painful. ẹ eh, nítorí pé ojú ọkùnrin lè ṣe mọ bó ṣe rí kí nìyẹn máa ń dùn yàn. Ah. má bínú jọ ṣé tó bá yọ lẹ́kọ̀ọ́ mẹ́sì tábà dẹ̀ ti ṣe tán ẹ ta ti prepare everything àdẹ́wà máa ní àwọn oyún àwa bí ọmọ ta fẹ́ bí tó máa wà nínú gbádùn tó pé àmì òun náà ní kábàámọ̀ pàṣẹ àṣemú ń kúrò lọ́rùn yìí ná. ti gbọ́ tó bá ní kí n yọ ẹgbẹ́ téèyàn bá ti yọ tán sí báyìí mo máa ṣàkóso. láìláì mo lè ṣàkóso àwọn ah, ọmọ position tó wà ní ẹrù tó wọ́ lókè ìsàlẹ̀ lórí bí mo kọ́ bí mo rí tó ní obìnrin ló bá di ọjọ́ kan a pàdé ní ilé ìwòsàn tẹ́mi ti ń ṣiṣẹ́ akíra níkẹyìn tó ti rúra látọjọ́ tó ti pẹ́ a yọ mọ́ra bí ọmọdé ṣe ń yọ ọmọ àbọ̀jà ibi ta ti ń fọ̀rọ̀ jomi ni Babátúndé ti bí mi ọkọ ẹ̀ ńkọ́ ó dẹ̀ fún lésì pé mo ṣe ń wojú ọlọ́run lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣó ti gbàgbé pé òun lòún dà mí lópòrò èsì tó máa fún mi ni pé ìyàwó òun ti ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà mo ronú àti gbẹ̀san. mo fìkà sínú ọ̀pẹ tí ẹ̀rín mo wá ọ̀nà tí màá fi gbẹ̀san lára Babátúndé bí Ọlọ́run ṣe ń bẹ lẹ́yìn mi tí ọ̀rọ̀ náà máa ṣẹlẹ̀ nìyẹn mo bá kúkú gbèrò láti kó bá ìyàwó Túndé mo bá parọ́ mọ́ pé òun ló fún màmá ní drug overdose. so torí ẹ̀ ló ṣe present fake autopsy. bẹ́ẹ̀ni. <sighs> ẹ rí báyìí tí ò bá sí pé àwọn ọlọ́pàá á ṣiṣẹ́ wa bí iṣẹ́. torí tí ò bá ṣe pé wọ́n ṣiṣẹ́ gidi ni tí wọ́n investigate case yìí thoroughly two different autopsy la ṣe la fi discover pé pneumonia ló pa màmá and not drug overdose gẹ́gẹ́ bóun ṣe sọ. So mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí n jìyà iṣẹ́ àìmọ̀dé tí ò ṣe mí lẹ́lẹ́wọ̀n tí ò tún ṣe ọmọ mi lẹ́lẹ́wọ̀n. ọpẹ́ o. ẹ jọ má sọ nǹkan kan bí tó wà yẹn because ìwọ gangan lọ dáadáa ìwọ ló dá gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí sílẹ̀ so better kó dákẹ́. Hmm. Dr. Fẹ́rànmi, it is a pity but well ẹ̀ṣẹ̀ kéré ó tóbi ẹ̀ṣẹ̀ níwájú ìjọba i prepare against file I a lọ sí court um, ẹ̀yin officers mi. sir. yeah i know i can always count on you. thank you sir. ẹ kú iṣẹ́ takuntakun. thank you sir. please take her away. your police will. madame ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ kan mo ní mi fẹ́ gbọ́rọ̀ lẹ́nu. torí ohun tí òbí ní nígbẹ̀yìn ẹrù tó wọ́ọ́. tí òbí ni nígbẹ̀yìn kò ṣàì níbí ni. ayé àkọ́kọ́ tí ó lò láì bìkítà o ọ̀sán ayé tí ó lò ó ń béèrè lálẹ́ ẹ má fẹnu búra ẹ̀tàn ẹ̀yìn ọ̀dọ́ ẹ̀gbọ́ kẹ má ṣàkóbá. ọ̀sán ayé tí olówó ń béèrè lálẹ́ ẹ má fẹnu búra ẹ̀tàn ẹ̀yìn ọ̀dọ́ ẹ̀ gbọ́ kẹ má ṣàkóbá fẹ́ni tí ò jẹ́ kó wá san ilẹ̀ tó pọ̀ ṣìkan.